أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته A dá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìyè fún Muhammad sallallahu alaihi ìkẹ́ àti ìyè ọlọ́run kó máa bá anábí àwọn aráalé rẹ, àwọn gbogbo àwọn tí wọn bá ń ìlànà di ìgbéǹde àkèámà a bẹ̀ ọba alágbára ọba ṣoṣo àwọn ìgbìyànjú wa lọ́sàn àti lóòrùn lórí àlámọ̀rí ẹ̀sìn kọ́lọ́n kó gbà nínú ẹ̀sìn lọ́wọ́ ẹ̀nà kọ̀ọ̀kan wa kọ́lọ́n kó má dàlú wa láyà yorùbá wọn sọ ọ̀rọ̀ tí wọn pé mi ìfẹ́ ó sábà mo mọ̀ ọ́ a ti gbọ́ nínú ìtàn a ti kà wọ́n mí nínú tírà àwọn èèyàn kan tó já sí wípé àmì làkùnrin náà ṣe bà tásùlà náírà hàmìyàn tí wọ́n ṣe wàhálà wọ́n ṣe gbìyànjú tó ti bẹ́ẹ̀ náà wọ́n ò wọ́n náà a ti rí nínú àwọn sàábé tọ́lá nàbí sallallahu alaihi wasallam tó bá bẹ̀rẹ̀ ẹ̀sìn arákùnrin ìkíni tó ṣẹlẹ̀ sí gbogbo bó ṣe gbìyànjú tó fẹ́ sìn nǹkan ẹyọ kan ó jẹ́ oṣù orí ayélayé kí ni nǹkan ọ̀hún ni pé wọ́n lọ jagun kódà ibi tó tún kú sí ibi téèyàn ọmọ ẹbẹ̀ lọ́n pé ọlọ́run jẹ́ kú sójú ọ̀nà jihad torí kó ti dájú pé tọ́wọ́ sójú ọ̀nà jihad tọ́lọ́run sì gbà á gẹ́gẹ́ bí kíni òṣèlú ọ dájú pé yọ wọ àlùjànnà gbèrò èrè ìsà láì ní sèse rọṣẹ́ arákùnrin yìí wá ń jagun ó gbìyànjú gbìyànjú débi pé àwa rínú àwọn kèfèrí tọ́wá fi dàsà tó fi mọ́gbẹ́ lára rẹ̀ takaburan wàhínáàdàn lẹ́ni tẹ́mi rẹ̀ out of arrogance ọrọ rò pé èmi èmi èmi akíkanjú lẹ́nìkan wá mú àpalára mi fàkọ́tàlà nafsahu ọba para rẹ̀ ó bínú pé èmi ọba mú bí irú ìdá yẹn ó sì ara sùnlé lórí báyìí ó sì yọ lẹ́yìn rẹ̀ ó sì ó sì ó sì ó sì ń pè ànábì ó ní kán fún onírùpọ̀ ọmọ náà ni gbogbo nítorí téèyàn bá Eh, rìsẹ̀ṣọ̀ wà náà kò rí nǹkan jẹ owó lédìú eh, kò rásọ̀wọ̀ eh, àìsàn kan ṣe nínú ara kò ọwọ́ lọ parẹ́ ó pokùnso yóò tún jí àlọ́ lọ ẹ wọ́n ẹni tó sì gbìyànjú fẹ́ sìn débi kó tó wà lójú ọ̀nà ó sì parẹ́ ó lọ́dọ̀ òun láàṣẹ máa bẹ tá a bá tó kú tá a kú ìpàgọ́ àwọn obìnrin nìkan òun lè léyìí tó lọ mọ́sálásí ọjà àbá central mosque tí iléyá tó kun tí ò tó ọ̀sẹ̀ kan mọ́ idul kebir ti fourteen kálukú wa múra lẹ̀ kọ́lọ́n kó gbà níjọsìn lọ́wọ́ wa kó jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ iléyá zulhijja ó di mẹ́rin lé ní báyìí ńbọ̀ bá dijọ́ tọ́ọ̀sì tí wọ́n gun àràfà gbogbo wa láàmú gbààwẹ̀ gbogbo wa pátá òun náà fẹ́ ká gbààwẹ̀ àyàfẹ́ tó bá jásí kèdè kan àbí ìdí kejì kò yẹ kó lè gba àwẹ̀ lè kọ́lọ̀ kó ṣe rọrùn fún wa náà ìtí wọ́n ní ká fi sọ̀rọ̀ òun náà ni àwọn ẹ̀kọ́ kan àwọn ìwòye sí kan nínú ọ̀rọ̀ ọlọ́run ọba àlekè ọlá eléyìí tó wà ní súrọ́tù náà Quran chapter twenty four verses thirty àti thirty one tàmúláàt fi kọ́ọ̀lì tààlà àwọn nǹkan kan tó fẹ́ ká ronú sí ká gbọ́yé ká fi ṣàǹfààní nínú ọ̀rọ̀ ọlọ́run tá a fẹ́ tù yìí ṣùgbọ́n nǹkan méjì lówùú kí n fi ṣe mọ̀kọ́ dímọ̀ sí àlàyé tá a fẹ́ ṣe alákọ̀ọ́kọ́ ni pé gbogbo àwa tá a jóbẹ̀rẹ̀ ẹ jẹ́ ká tí mo fẹ́ sọ yìí Umar ibn al-Khattab radiyallahu anhu ọ̀n bẹ̀yìn obìnrin sọ̀rọ̀ nínú tó fi ń bá wa sọ̀rọ̀ ni wípé gbogbo obìnrin ayé afẹ́kẹ́ ẹmọ súrátù náà jẹ́mọ̀ ẹ̀já gbà nìyí dáadáa o Umar ibn al-Khattab ó ní ẹ ṣe àwọn obìnrin yín lójú kòkòrò àwọn ọmọ yín lóbìnrin àwọn ìyàwó yín àwọn àbúrò yín lóbìnrin ẹ jẹ́ wọ́n gbọ́ sọ́ràtù nóòrù yẹ kí wọ́n á sórí bákan náà kí wọ́n mọ̀ túmọ̀ rẹ̀ sẹ́ẹ̀rí obìnrin tó bá sọ́ràtù náà tọ́ a sórí tó mọ̀ túmọ̀ rẹ̀ tó dẹ̀ ń lò ó nínú tí máa ń jẹ́ kóbìnrin ọ wà lìdán náà ọ ń bẹ́ẹ̀ ní sọ́ràtù lúrò obìnrin yẹn wà lìdán náà sẹ́ẹ̀ bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní ìdásọ́lá tìlímárà àtúkọ̀ sáà tóbìnrin bá ń kírun wákàtí márààrún ẹ̀rù tó tẹ́ka lórí sọ̀rọ̀ láàrọ̀ sálà kọ́ dá kọ ọ̀rọ̀ torí pé naturally ọ̀pọ̀lọpọ̀ obìnrin wọn è free níta bí wọ́n ṣe máa ń free ní o inú olé obìnrin tí èbá ti kọ́ bá bẹ̀rù ọlọ́run obìnrin ní ọmọ ìjẹun pọ̀ obìnrin tí bá ń kírun wákàtí mára àwọn ẹ̀ kò torí pé òun wà ń ta tó bá ti ríbi táàyè ti yọ kò ní í jẹun zúrì pọ̀ mọ́ àṣírí kò ní í jẹun mọ́gbìn pọ̀ mọ́ ìṣá bákan náà wà sọ́mọ́t ṣàhárọ̀ obìnrin gba àwẹ̀ Ramadan bó ṣe yẹ kó gbà wàhálì dot fàrìjà ọwọ́ à ń sọ abẹ́ rẹ̀ kò ṣe zina wà àtọ́ at bàálàhà ó tó wá ń tẹ̀lé baálé rẹ̀ tí ń sọkọ rẹ̀ nǹkan mẹ́rin nu nínú nǹkan mẹ́rin tẹ́ ẹ bá wò méjì bẹ́ẹ̀ direct ìwọ náà <clears throat> méjì bẹ́ẹ̀ direct ìwọ ọkọ rẹ̀ kóbìnrin ó kírun ìwọ ọlọ́run ni tí wọn bá kírun kò lè rojú yọ ọlọ́jọ́ ògbéni àkíyàmù kóbìnrin ọmọ ẹgbà Ramadan èyí tó bá jẹ nínú ààwẹ̀ kó gbìyànjú àti tètè san nínú shawal kó lè láǹfààní àti gbà àwọn ààwẹ̀ súnà mi torí pọ́nrọ́ àwọn àáfàá pín sí méjì lórí pẹ́sẹ́ tóbìnrin bá jẹ Ramadan só lè gba ààwẹ̀ náà fìlà kankan kọ́ọ̀lán ẹ̀ńdàlẹ̀ òlàmà èyí ń kọ́ni tọ́pìkì òní ṣùgbọ́n a rí nínú àwọn àáfàá tání kò lè gbà àwẹ̀ súnà kankan àfi kọ́kọ́ san Ramadan náà tá a bá dúró lórí àwọn àfáà tó sọ eléyìí tóbìnrin jẹ àwẹ̀ Ramadan ó tún tètè san bákan náà ìwọ ọtọ náà nìyẹn ó ń kí wọn ìwọ ọtọkọ rẹ ní pé kọ máa ṣe náà ìwọ Ọlọ́run náà ni Ọlọ́run lọpá láṣẹ ṣùgbọ́n yẹn ní ṣe direct pẹ̀lú bákan náà wọ́n tẹ̀ láṣẹ ọkọ kí làlá à údíkù nílí áyí àbíwá bíi wọ́n sọ fún obìnrin pé ilẹ̀kùn àlìjẹ́ náà tó bá wù ọ́ òun ni kò gbà wọlé tá a bá wá wo tánàbí sallallahu tó sọ̀rọ̀ o sórọ́tù náà ìyẹn ló fà tọ́jọ́ pé àáfà wa Umar ọmọ àtọ́ ọlọ́run kó bá níyọnu sí tí àbádẹ́ gbàgbé Umaru wà nínú àwọn torí wọn sọ háyà ká fi fúnra wa lásàìmẹ́ǹt bóyá lù ìdánilẹ́kọ̀ọ́ mi tí ọba tó rí báyìí tí ó tún wáyé ká ti mọ sóràtù náà ká gbọ́ yé kọ́ wà lọ́pọlọ wa kódà ká fi máa kírun ká dẹ̀ máa lò ó àwa bóyá fẹ́ ìsìlámù wa yàtọ̀ bákan náà àwọn ọmọ wa obìnrin kékeré ni èyí ò dùn achieve sóràtù náà kọ̀fẹ́ tó isbu ẹ̀yọ kan aya bíi sixty three péré òun lọ́wọ́ àánú ẹ̀ kódà èèyàn lè atán láàrin ìjọ méjì sí ìjọ mẹ́ta téèyàn bá jẹ́ bí àfa àwọn ìmọ̀ mùsùlùmí tọ́já sí láàrin few nights òru bí tí wọ́n fẹ́ẹ́ jọṣù méjì lọ lé odidi e kùránì sórí. ìgbà súnà yìí gbogbo ohun tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ àwọn obìnrin lọ́pọ̀ jù kódà tá a bá tún wo min asbabi nuzul àwọn tọ́lọ̀ ń torí ẹ̀ sọ̀kalẹ̀ torí ìyàwó Aisha ni rọ̀bí Allah àníyàn nígbà tó já sí pé ọ̀rọ̀ kí sọ́tùlì ifki ìtàn rọ́ wọ́n parọ́ mọ́ ìyàwó Aisha wọn ló ṣe zina àwọn mùnáfìkì àtàwọn ọ̀tọ́ ọlọ́run ọlọ́run wá fọ ìyá wa Aisha mọ́ ìlàsẹ́ máa ń sọ fún gbogbo àwọn ṣíà ayé pé ìyá wa Aisha kò sí inú ìyá àtìlú tọ́rọ máa lè yà ọmọ àlè ń ṣíà ọmọ àlè ni wọ́n máa sọ pé ìyá òun oníṣìnà ni tó sì náà pé ìyá rẹ̀ sọ ń ṣìnà ṣùgbọ́n ìyàwó Aisha ìyá tiwa ni gbogbo ẹgbẹ́ àti lẹ́gbẹ̀ẹ́ ìyàwó Aisha ló sì náà ó máa lé mùsùlùmí sọ ọmọ ọkọ mùsùlùmí. ìgbà ọlọ́run sọ súrà ìgbà kalẹ̀ tẹ̀kùrí àtà lè lè nà Aisha rọ́bì àwọn àyà ọlọ́run fi fọ ìyàwó Aisha pé ìyàwó Aisha kọ́ kìí ṣe ní kẹ́ ìyàwó Aisha. tẹ́ ẹ bá tún wo àwọn tó tún wà ń bẹ̀ ní tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ obìnrin òun náà tán ni torí báwo mi lọ́wọ́ wà bíi àyà táàtì mi ní sọ̀rọ̀ lórí ẹ̀ àwọn ọkùnrin ọlọ́run fi dojú kọ níjọ́ tí ìpàdé bàbá wa àtàwọn ọkùnrin papọ̀ ìtọ́jú ọmọ tiwọn lọ́wọ́ à ń bẹ̀ àyà táàtì wà yẹn ni màá wá focus torí báláyé tó wà ń bẹ̀ ọ̀pọ̀ púpọ̀ jù táwọn àfáà sọ ọ̀rọ̀ kejì tí mo ní màá fi ṣe preamble sí ìdánilẹ́kọ̀ọ́ yìí ọ̀rọ̀ àkọ́kọ́ ni wípé Umar bin Khattab ó ṣe wá lójú kòkòrò àwa àwọn ọmọ wa àwọn ẹbí wa lóbìnrin kájẹ́ ká máa súra ìkádẹ̀ bọyé ká máa lò ìyẹn jẹ́ preamble one preamble two òun ni pé gbogbo àwa tá a jóbìnrin láyé níjọ́ tó bá di páwọn ọ̀tá Islam tí wọn ò bá ti jẹ́ ká gbàgbọ́ yé súrátù nóòrù mọ́ kò sí Islam wọn fẹ́ yìí ní ẹ̀jẹ̀ gbọ́ preamble two àwọn ọ̀tá Islam níjọ́ tí wọ́n bá ti lè achieve pé àgbọ̀yé súrátù náà ó kúrò nínú sẹ̀mí ayé obìnrin Islam obìnrin ti wó ìyẹn ló fà á nínú àwọn ète mẹ́wàá táwọn Júù lágbàáyé àwọn Júù ẹ bá ti ka protocol láti lè yẹ̀wùdì tẹ́ ẹ bá ti ka àwọn nǹkan tí wọ́n fẹ́ lò láti fi gbógun sí Islam dámìrúlì Islam. Islam wàhálà wọn ẹ dojú islam bolẹ̀ àtàwọn tó fẹ́ ṣe islam nínú àwọn conferences wọn lágbàáyé ìkan bẹ tí wọ́n ṣe ní 1924 tí wọ́n fi mú àwọn orí ibú mẹ́wàá kan ìlànà mẹ́wàá kan tí wọ́n lò láti gbógun ti islam àtàwọn tá a bá jẹ́ mùsùlùmí nínú àwọn ète mẹ́wàá yẹn àwọn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yin obìnrin náà fẹ́ dojú ẹ̀kọ́ tí ọba ti sómi gidi mọ́ láyé ayé ti dàrú táwọn obìnrin ọba ti bọ́ súrátù nóòrù yé mọ́ kò sí ìsìláàmù mọ́ fóbìnrin ìyẹn ló fà á tó jẹ́ kí wọ́n wá plan àwọn nǹkan kan ẹja gbọ́nu tí wọ́n plan ara tí wọ́n plan òun ni wípé alukuraani tọ́jọ́rọ̀ ọlọ́run ẹnu kúò ní ọpọlọ àwọn èèyàn ẹ má jáwọn èèyàn ọgbọ́n kúrà níyè mọ́ ẹ̀ka kúrà ní ìlẹ̀ fáwọn mùsùlùmí kí lẹ́ wàá fi ṣe tẹ́ ẹ bá ti lè ká kúò ńlẹ̀ báwọn ẹ mú ìjáàbò àwọn obìnrin kúò ẹ fi bo kùránì kò ní jẹ́ wọ́n rìnà rí kùránì àwọn obìnrin òdo ní òòrò wọ́n dẹni tí wọ́n máa síra lẹ̀ wọ́n dẹni tí wọ́n máa jẹ́ ẹjẹ́ǹtì zìnà ẹjẹ́ǹtì ìwà burúkú láwùjọ tó bá ti lè rí bẹ́ẹ̀ kùránì ó kú ara plan wọn nìyẹn bóò làwọn ọ̀sẹ̀ wá gbọ́dún tọ́nà ọba ń sọ yé yìí a níbi ká gbọ́ yé dáadáa sẹ́wárí súrọ́tù náà àyà tàti wà tá a fòkọ́ sí jù tọ́jẹ́ pé àwọn obìnrin lọ́lọ́ lójú ẹ̀kọ́ àwọn mọ̀sáìlù pọ̀ kọjá sí pé kí ni o ọ̀tà faraat látara súra ẹ̀ ìwọ̀n àbátọ́nà bá lásìkò ọgbà wà òun láàyànjú ṣùgbọ́n máa gbìyànjú àti sọmaráìsì ìtumọ̀ ṣùgbọ́n àwọn tó jáde lábẹ́ ìtumọ̀ yẹn èyí tọ́lọ́ bá ní alẹ́ yanjú bẹ́ẹ̀ á yanjú ẹ̀ tọ́lọ́ jábọ́ ti èyí ọlọ́ni wa kúlìl mọ̀mìnàt yẹ̀gùdúnà mí ní àbísọ́rì yìí nà wàyà fánà fòrújà nà ọlọ́ni rẹ̀ àlẹ́bí sallallahu alaihi wasallam sọ fún àwọn obìnrin tí wọ́n jẹ́ mọ̀mìnàt tí wọ́n gbọ́ lọ́hùn gbọ́ lódodo àáfàá ní gbólóhùn yìí ìròyìn ni kìí sókọ jẹ́mọ̀ ẹ̀ mẹ́jà ṣe mistake sẹ́ẹ̀rẹ́ èèyàn lè pe rẹ̀ lóko tó bá wù tó o bá ti nírò ìyún ńlá lọ́dọ̀ ọlọ́run wà láìwọ̀ tara rẹ jẹ ẹ máa wo tẹ́ ẹ bá wo àwọn àdúgbò wa ẹ mọ̀ láwọn bàbá tí wọ́n máa lo ewé akíntọ́lá tó fi máa ń ṣiṣẹ́ ìṣègùn àtàwéwé wọn wọ́n wàá kọ pòfẹ́sọ kínní kan native doctor <laughs> pòfẹ́sọ original tọmọ tójú ẹ̀ rí kó tó parí four degree kó tó parí master kó tó parí phd kó tó máa kọ àwọn papers kó tó wá di pé pépà rẹ̀ tó yẹ tó yẹ kó tó di professor yọmọ kí professor yìí lè kangaroo professor ni so èyàn lè pẹ́rẹ́ ní o lè pẹ́rẹ́ ní president o lè pẹ́rẹ́ ní governor o lè pẹ́rẹ́ ní ambassador ṣùgbọ́n ó kọ yẹ tó o bá ti possess qualities lọ́dọ̀ ọlọ́run èyí sọ̀rọ̀ kọ yẹ wàkúlì mọ̀mìnàt àṣewà nàbí sallallahu alaihi wasallam àwọn obìnrin tán gbọ́ ọlọ́run gbọ́ lódodo tó já sí wípé ìmánì arkanul iman àwọn orígun ìmánì pé sí wọn láà tí ṣòro bá dé wọn à ní lọ ṣọ́ọ̀ṣì tíjẹ ẹ̀mú bá nira wọn à ní máa láàlé ọkọ wọn nítorí pé kí ni o Ọ̀yọ́ state governor àbí Ọ̀yọ́ state governor ti jẹ wọn lọ́wọ́ mo ti ṣe lẹ́tọ̀ kan rí níjọ́ kan nínú Ramadan ní mo dákẹ́kẹ́ tí wọ́n béèrè béèrè ìyàwó sì kò kú òǹlé torí pọ̀ṣù state government jẹ́ àwọn workers tiwa náà lówó owó oṣù méje náà jẹ wọ́n ń gbà yẹn ìyàwó lóhùn lè ẹ̀ ń ó sì sàkó òǹlé tí ìyàwó Aisha rọ̀dí ọ̀la ni aṣọ odidi oṣù méjì sixty days àwọn ọ̀dáná nínú ilé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kí náà ń jẹ èso dàbínù èso dàbínù wa jọ ń jẹ èso dàbínù èso tá a fi máa ń sinú máa wẹ̀ èyí àsọ́kẹ́ ní àfà ẹgbàáwẹ́ ìtẹ́bìsì tọ́ èso dàbínú twenty ọ̀rọ̀ àwọn òfin ló ń jọ fẹ́ẹ́ fi pa mí èso dàbínú ní ìjẹ́ wà ní mo jẹun láyé mi wà láì ní ìjẹun ọmọ panu ni ṣùgbọ́n náà lé ànàbí wọ́n jẹ èso dàbínú for the complete two months àwọn ìyàwó ànàbí ò torí ẹ̀ sí jáàbù obìnrin míì lónìí bóyá nítorí pé financial problems wà ní family wọn àbọ̀kọ́tọ́ lọ́wọ́ ní kóhùn ó ṣe kò ń gẹ́ rẹ̀ irresponsible husband ọkọ̀ akótilétà tí ọ̀rọ̀ responsible ni òun náà bá torí ẹ̀ máa ṣe bálabàlá kí gbogbo bí ó ti ń tajà ó lè jókòó tí wọ́n fẹ́ lè máa gbọ́n dawí ààrẹ ó lè máa síra álẹ̀ tí wọ́n máa wò kò ní kú labí ṣe pọ́kùnrin jókòó lórí ọ̀kadà kò ní kú labí ṣe pọ́kùnrin sọ̀rọ̀ kò ní kú lakọ̀ kódà gbogbo ara rẹ̀ ló fẹ́ sílẹ̀ tán. odidi fámìlì ànábì tọ́lọ̀ ń nífẹ̀ẹ́ sí ju kọ́sẹ́ tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam oṣù méjì wọn àdáná èmi ọmọ fámìlì náà nàìjíríà tí ó sọ pé burú fáwọn kó dídí oṣù méjì bó tiẹ̀ ṣe kásà jápa bó ṣe kán ṣe ráìsì tí ò sí ọbẹ̀ bó ṣe kán ṣe ọbẹ̀ tí ò ní epo pé odidi oṣù méjì àwọn ọ̀dà náà èmi ò tí ì rírí yìí ní òsè o ṣùgbọ́n èmi wà láì mi ò rírí bó dídí oṣù méjì ẹ̀ wà gbé kankan bó ṣe ká ẹ̀ kò bì ṣe ẹ̀ gbé kankan náà ẹ̀ kò bì ẹ̀ tó fi mẹ́mẹ́ twenty naira mú ṣẹ̀ wá jẹ̀ ká láta dàbí inú wọn jẹ́nu lé àdàbí torí pé àwọn ìyàwó ànábì ní imani wàláì wọn revolt torí pé ní imani wọn àgbẹjọ́ ànábì lọ ṣẹ̀ríà court torí pé wọ́n ní imani wọn àláwọn òṣètò ọlọ́run mọ́ wọn àláwọn òṣètò àdúrù mọ́ wọn àláwọn òtórí ẹ̀gbà àwẹ̀ wàkúlì mọ̀mìnàt sọ fáwọn obìnrin tó jẹ́ pé wọ́n ń ṣe ìsìláàmù wọn torí ọlọ́run wọn à ń ṣe ń torí ọkọ téèyàn àtọkọ bá ní problem ìwọ àtọlọ́nkẹ́ ní problem má torí pé ọkọ rẹ ṣe tí ọ̀dà ọwọ́ ṣe transform of aggression ìsìlè lọ wáàsì ṣètò ọba lọ wáàsì sọkọ rẹ ní òfò ọlẹ́sàn Transform of aggression nìyẹn ọkọ rẹ sí ọwọ́ afẹ́ yọwọ́ ẹ̀ lára ta ni ọlọ́run àbúrò tó jẹ́ pé ọmọ ní èèwọ̀n ní ọkọ bàbá rẹ sí ọ oníkọ́gba jísì fún olóòwò ìwé jísì ó sì ní lọ́ba fún ọ oníkọ́gba jáàbù fún ọba ní pé torí náà ìní lọ tọ́lọ́ kankan mọ́ èyí ṣe bẹ́ẹ̀ àwọn obìnrin tọ́pọ̀ náà ń bọ́ sọ fún wọn tọ́jẹ́ pé wọ́n ń lo ìjáàbù torí ọlọ́run wọ́n ń ṣe ìsìláàmù torí ọlọ́run wọn àṣẹ torí ọkọ wọn sọ fún wọn o yẹ̀bùdú náà mẹ́rin àbí sọ́ọ̀rì yìí náà kí wọ́n rẹ ojú wọn lẹ̀ ọlọ́run ti kọ́ pa àwa tá a jọ́kùn yìí láṣẹ lókè yẹ̀bùdú mẹ́rin àbí sọ́ọ̀rì yìí àṣẹ ọ̀rọ̀ gọ́gùlì bá sọ̀rọ̀ ọ̀rọ̀ rírẹjú ńlẹ̀ atọkùnrin àtobìnrin gbogbo wa ló kó sínú àfáà wa wọ́n ń jẹ́ kóyé wa nínú tẹ̀fsíìrì ayá yìí àṣẹ tó lọ ń pa àwa tá a jóbìnrin yẹn náà yẹ̀dùdú náà mini àbùsọ́rì yìí náà káwọn obìnrin náà rẹ ju wọn lẹ̀ bọ́kùnrin ó sì rẹ ju rẹ̀ lẹ̀ kìí sọkùnrin nìkan ni ò ní máa wo obìnrin ní nọ́dọ́rù ṣáháwà ní wíwò tọ́já sí pé yóò níta dùnnú àbó lè fa àdánwò ó lè fa fítínà obìnrin náà máa rẹ ju ẹ̀ lẹ̀ tí òfin ní máa describe pé ṣé àfa àti kọ mẹ́ta mẹ́ta ṣé àfáà tí wọ́n kọlà mẹ́fà ṣé àfáà tí ó fi àlè máa describe ọkọ ọlọ́kọ látara pé ó wò fín àfáà láwọn obìnrin náà kan rẹ̀ ju wọ́n lẹ̀ o àfáà nítorí pé níbi kan rẹ̀ ju wọ́n lẹ̀ yìí ìyẹn ń jẹ́ ẹ̀rí pé wọ́n ní mánì ọlọ́run sọ pé wàkúlìlì mùsùlùmáàtì wàkúlìlì mùmìnáàtì torí pé dàrájáàtì mọ̀rọ́tìbù di ìpele ẹ̀sìn lẹ́yìn pé èèyàn jẹ́ mùsùlùmá yóò di mọ́mìnà èyí tó tó ga jù ní kó jẹ́ mùsínà ó di ẹni ọlọ́run kan nù first class ó di ẹni ọlọ́run first class nìyẹn àwọn tó wá já sí pé minat àsára tẹ́ẹ̀fì mọ obìnrin tó jẹ́ ẹni ọlọ́run yọ̀ọ̀nà rẹ̀ jù ẹ̀ lẹ̀ ṣé wọ́n tán wá ní ọ̀rẹ́ jù rẹ̀ ńlẹ̀ ṣé wọ́n lọ́ọ́ lọ gbé píkṣọ̀ rẹ̀ sórí Facebook ṣé wọ́n lọ́ọ́ lọ gbé sórí wọ́sáàpù àbí Twitter àbí tògbó àbí Instagram àbí Telegram ṣé wọn náà lọ gbé píṣọ rẹ bẹ wọn ní kí wọn gangan rẹ jù rẹ lẹ o tó wá sọ pé àwọn kan lọkùnrin wọn àní rẹ jù wọn lẹ ìwọ ń jẹ kọjá pé gbogbo ayé ni ó tó máa rí àwòrán tiẹ̀ ó ti mọ̀ pé pẹ̀lú lóòótọ́ yìí máa fura pé àǹtí mínàlì mọ̀mínàt sọ wà nínú àwọn obìnrin tó gbọdọ̀ gbọ́ fura síra rẹ ó ní káwọn èèyàn ó lè mọ̀ wọn wọn ò fẹ́ kí wọ́n mọ̀ tọkàn rẹ bá ti mọ̀ àtàwọn tó yẹ kán mọ̀ ó tuntun ọ sọ ti kán lè mọ̀ àwọn tó bá ti mọ̀ ọkọ rẹ wọn ò ti mọ̀ rí èèyàn tó jẹ́

ó tún ya fọ́tò pẹ̀lú ọmọ rẹ̀ ó tún gbé e bẹ́ẹ̀ ó ti máa rò pé àǹtí minal mu'minat sọ wà nínú àwọn olùgbàgbọ́ tó wọ́n bá sọ ìyẹ́gi dúdúnà mínà àbísọ́rì yìí náà ọ̀rẹ́ jù rẹ̀ lẹ̀ ó ní máa wọ ọkùnrin ọlọ́kùnrin ó ní máa wo tí ọ̀yẹ́ kó o àǹfààní sẹ́ wá rí rẹ̀ jù lẹ̀ yìí níbi tó lágbára dé ẹwà níbi wa Muhammad sallallahu alaihi wasallam kan jẹ́ alifadlu ibn Abbas ọmọ ìyá àfáwà abdullahi ibn Abbas nìyẹn lásìkò ájì torí pé ọ̀rọ̀ yìí máa dàrú máwọn èèyàn lójú ṣe lásìkò ájì ṣẹ̀rí àyọ̀ ọ̀dà fóbin obìnrin lè má bójú tó ń ti bí àwọn sàbí obìn tó bá tó ti rí báwọn ọkùnrin ti súnmọ́ àwọn wọn kò bójú wọn só ti yá àbí òye fọ́dúnù gbọ́nà Abbas ọwọ́ ń wo obìnrin obìnrin náà ń wò wọ́n jọ ń wòra wọn ẹ̀rí pé bàmí ìkọ́lọ́ ọ̀sán nẹ́tíwọ́ọ̀kì fẹ́ ṣe kí ni o wọ́n fẹ́ kọ̀nẹ́ẹ̀tì ara wọn nù ànábì wá yí orí fọ́dúlù ó wá yí orí ẹ̀ báyìí káì báwo ojú ọ̀yẹ́ kó wò ṣe ẹ̀gbọ́n ànábì ò lè fọwọ́ kan obìnrin tiẹ̀ ṣùgbọ́n lè yí orí kí ni o ọkùnrin ó nírọ̀ ayétu ṣáàbà wà ṣáàbàtà mo rí ọkùnrin tọ́jọ̀dọ̀ àtobìnrin tọ́jọ̀dọ̀ táwọn méjèèjì ń wọra wọn wàlàmù amin àlè yìí màlúfìtì ọkàn mi ò balẹ̀ pé àdánwò ò lè ṣẹlẹ̀ ìwọ tó ń sẹ́ndì píkṣọ rẹ sọ́kùn ní wọ́sáàbù ní gbogbo rẹ̀ ó mọ̀ wípé fìtínà ìnìwọ̀gẹ́ engineer yẹn wọn ò sẹ́ndì píkṣọ síra wọn wọn kàn wọra wọn ni o nínú kàn wọra wọn lẹ́ẹ̀kan ká tó má wọ́n lè mẹ́rin àwọn mọ́tá yé parẹ́ ẹni tó ń sẹ́ndì píkṣọ rẹ sí kódà bọ́yẹ fẹ́ fẹ́ ra yín tẹ́ ẹ̀ bá padà fẹ́ ra yín píkṣọ rẹ tó bá jẹ́ tọ́mọ íńtánẹ́ẹ̀tì lò ó lè sèfù ẹ̀ sí Gmail ó lè sèfù ẹ̀ Google Drive ó lè sèfù ẹ̀ sórí àwọn nǹkan tó jẹ́ pé iláyà ṣáàlá òní yọ́ mọ̀ rí ṣùgbọ́n tó pàtàkì kàrí pé wọ́n múra wọn lẹ́ẹ̀kan ànábì yí orí ẹ̀ ọkàn mi ọba lẹ̀ pàtàkì ò lè ṣe kíni o kò lè ṣẹlẹ̀ àṣé bọ́ọ̀kì ó ṣe rẹ̀ júlẹ̀ obìnrin ó ṣe kíni o yọ rẹ̀ júlẹ̀ àǹfààní rírẹ̀ júlẹ̀ yìí ó ní ká lọ ọgbọ́n yìí ó ní láfọ́rọ́kọ̀ bẹ́ẹ̀nà nọ́vọ̀r ìlà rọ́jùl mùbáṣárọ̀ áwì nọ́vọ̀r ìlà súrátì yìí àáfàá ní òsì yàtọ̀ ń bẹ̀ yálà à ń wo ọkùnrin lójú ayé ọkùnrin tá à ń rí báyìí pé èèyàn rẹ̀ ti lọ yìí tọwọ́ sọ ó dé fìlà àbí àwọn píkṣọ̀ rẹ̀ ó túmọ̀ sí pé tọba tó ráwọn ọkùnrin náà tán gbé píkṣọ̀ wọn sórí íńtánẹ́ẹ̀tì ọ̀rọ̀ píkṣọ̀ gangan masala kankan ni lọ́tọ̀ lọ́dọ̀ àwọn àáfàá even i do tell some brothers náà ṣùgbọ́n náà mi máa dún lórí pé ẹyin táwọn bá kẹ́kẹ́ tàwọn sórí íńtánẹ́ẹ̀tì ẹyin àwọn máa kì í mọ́sálà àfìlàfíà ni aburú tàwọn ò tó tóbi jẹ́ ń sọ fún ọ kéèyàn ya píkṣọ̀ gan lásán ọ ń bẹ nínú àwọn àfa àpẹlẹ́rì tani haramu ni pé ilá ìdà dọ̀rúrọ̀ àtijọ́bí làlùrí bá ṣẹlẹ̀ làlùrí lórí bá kéèyàn ya píkṣọ̀ lọ́jọ́ bí a passport àbí fún identification àtàwọn nǹkan mìtọ́jọ́ bẹ́ẹ̀ tí wọ́n dẹ̀ mẹ́rin ìmọ̀ náà wà àwọn àfáà tó sọ bẹ́ẹ̀ lórí yàrá sọ̀lẹ̀ ó sì ká àdìsí mẹ́wàá wá àwọn àdìsí Bukhari àti Muslim pé ìwọ ọkùnrin gan kọ́ kẹ́ mọ́ ya píṣọ̀ kí láì jẹ́ pé id àbí fún identification kẹ́ sáà ya píṣọ̀ kí sẹ̀mí ayé rẹ gan ọkùnrin la tó sọ yẹn o ṣùgbọ́n pọ̀lọpọ̀ ọmọ ìyá náà ó rí èrò jẹ́sọ̀ íńtánẹ́ẹ̀tì ẹ tó ọmọ iṣu mi nínú tíra aunul mahbud aunul mahbud sẹ́rù súnáni àbí dáúdà ni àáfàá tó mọ́sálà kan wá ń bẹ́ẹ̀ pé àwọn salaf nínú nǹkan tí wọ́n sọ ni wípé amúrọ́dùn hasan tó bá pè ní amúrọ́dùn lárúbáwá ọkùnrin tó rẹwà ọkùnrin tó bá fàìn mo máa rú wọn kan ládùúgbò mi ni èèyàn ọ̀fẹ́ lè máa pọn alábì ọlọ́run dáadé ọ ń bẹ́nu àwọn ọkùnrin bẹ́ẹ̀ tó jẹ́ pé ó tún rẹwà àwọn àáfàá lọ́kùnrin tó bá já sí kó tún rẹwà ni bọ̀ lọ́wọ́ wọn ó fojú ara mi kànú tíra báyìí ni ọkùnrin lèmi mo lè bọ́ ọkùnrin lọ wọ́n tó ọkùnrin tó bá tó fáìn bòódì kó jẹ́ pé tí n bá tó bọ̀ lọ́wọ́ nǹkan burúkú lè máa wọ̀ wọ́n ní kí n má bọ̀ lọ sàlámù alẹ́kùn àbá àwọn alẹ́kùn ẹ̀ bọ̀ mí lọ́wọ́ ni ẹ má bínú tí ò sí ó ti yé mi amúrọ́dún lè hasan ọkùnrin tó fáìn bòódì wọ́n tẹ́ pé ká máa bọ̀ lọ́wọ́ yóò tó fa fítìnà wọ́n ní á máa bọ̀ lọ́wọ́ ọkùnrin lọ ká tó wá sóbi àáfàá ní ká máa wá wo àwòrán yálà o abẹ́ wò nínú orí íńtánẹ́ẹ̀tì ẹ̀ wò nínú fídíò ẹ̀ wò nínú fútbọ́ọ̀lù èyí ló burú jù káróbìnrin mùsùlùmọ́ kóun náà mọ bọ́ọ̀lù kọ́mọ àwọn ọkùnrin tí wọ́n yọ ọtá lẹ̀ ẹgbò àwọn àti ẹgbẹ́ nu ẹyìn kìnnìkan nu ẹyìn masi nu Ronaldo nu òun náà tún wo tán onítan tánàbí sọlọ ọlọsẹ alifahru awọ anabi ní ìtàn ìtàn ọkùnrin ìhòòhò ni òun wo bọ́ọ̀lù ó wo àwọn ọkùnrin tán síta lẹ̀ ó sì ní mọ́ọ̀mìnà ni ìmánì rẹ ní problem your iman is questionable torí pé tán ọkùnrin tó ń wò èyí ò sí tí láàfù lórí ẹ̀ ìhòòhò ni àfáàní gbogbo eléyìí ó kó sínú ní tó ṣe pẹ̀lú àfìdíò owó fídíò fídíò àwọn eléré Yorùbá ọkùnrin ọwà ń bẹ̀ ibẹ̀ náà ló ti kó pọ̀pọ̀lọpọ̀ àfáà náà ti máa wo fídíò Yorùbá àwọn obìnrin tán sí rí ilẹ̀ ṣẹ̀ṣẹ̀ rí àmì ọmọ ìwọlé wọn nínú fídíò sísẹ́díà ni ọmọ wo gbáàyà wọn nínú fídíò sóní ọmọ ìwètè wọn tí wọ́n tọ́ nínú fídíò gbogbo àwọn tó dẹ́pẹ́ mọ̀ lé wa náà àwọn ẹ̀yà ayé ẹran yóò sọ́gbó òkú kọdúdú la tó ń wò inú ní problem kò yẹ ká dénú ilé kankan lọ kẹsẹ̀ orí ìlú ń bẹ̀ àbí káwọn rí fíìmù àbáwọn fíìmù tí máa èyí tó bá já sí obìnrin ló rẹ tó bá jásí pọ́kùnrin ni tó wọ níkà tó sì tán lẹ̀ ṣé wọ́n lẹ́tọ̀ọ́ kó owó tan ọkàn ọlọ́kùnrin àáfàá ló kó sínú ní tó bá ṣe pẹ̀lú àwòrán bákan náà tẹ lórí àwọn majalat àwọn newspapers magazines ẹ bá ti àwọn oníṣẹ́ àkànbẹ́ ń lu wa tí ò ní ìdíkà máa dàpọ̀ ẹ bá máa ń ka newspaper ní tí mò ń sọ òye wọ́n ti láwọn péèjì kan ìhòòhò níwọ̀n èlú níwọ̀n èlú wa ó tó gbọ́dọ̀ rẹ́jú rẹ́ ńlẹ̀ tó o bá ń ka newspaper àbí lórí íńtánẹ́ẹ̀tì there are some websites news lọ fẹ́ kà tó bá ti kàdílẹ̀ báyìí wà láìsàlẹ̀ rẹ̀ orí inú wọn bò wá ń bẹ̀ mọ màá wẹ́bsáìtì yẹn tó pọ̀ tẹ́lá ti tábà ti kàdílẹ̀ èèyàn máa wà very careful tọ́lá wà á ti mọ orí ibú tán bẹ́ẹ̀ ṣe wọ́n tó fi how to ṣe kinní kan sex how to enjoy your sex sexual life gbogbo tọ́jọ́ mọ́ sex ìṣẹ̀mí ayé wọn ìsàlẹ̀ wọn ò fi sí wọ́n rí pé o ti ka news ìbọ̀ nígbà ọba ìkàdé ìparí o ti wà moved ntí ó tẹ̀lé báyìí orí ibu ni ó tẹ̀lé a gbọ́dọ̀ wà conscious kódà kọjá lórí internet kọjá pé lórí laptop kọjá lórí fóònù a gbọ́dọ̀ ṣọ́ra èyí ni ní ọ̀fà kọjá sí wípé ọkùnrin àtòbí tí wọn èdọkọ àtìyàwó ká máa fúnra wọn ní píktọ̀ ọ̀bá lánàá tọ́lọ́mù olóhùn fẹ́ máa wò kí lọ fẹ́ máa wò wọ́n ní ọmọ wòyàn o tó lọ́ọ́ fẹ́ máa wò ní ọwọ́ ń gba píktọ̀ rẹ̀ ìwọ náà fún ní píktọ̀ rẹ̀ ta ló sọ fún yín bẹ́ẹ̀ gbàdà fẹ́ra yín lọ́la ìtàwọn kan torí ẹ̀rí gírẹ́tì lónìí pé lágbájá píkṣọ̀ mi ń bẹ lọ́wọ́ rẹ̀ táwọn kan fa wàhálà kan bẹ láìpẹ́ ìtọ́sẹ̀rẹ̀ lórí Facebook tèmi gangan dá sí látara dèdèrè tọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ tó ń lò jáàbù ní ìtàn máa ń ṣe tó gbogbo píkṣọ̀sì mi ayé òtún kó fọ́kàn tí wá ń lò nígbà tí wọn ò fẹ́ra wọn mọ́ fáwọn àdánwò tó lágbára gbogbo eléyìí yóò sọ pé wọ́n gangan ọmọ rò pé ṣé imani alana minal mu'minat àṣẹ ń tàn sọ àwọn ọmọdé ò lè máa ṣe obìnrin tó gbọ́ ọlọ́ngbọ́ ni ọlọ́njà wà nù wọn àáfàá tó ń sọ ọ lọ wọ́n ní sẹ́ẹ̀rí gbogbo ń ta ní ká máa ṣe yìí pé kan rẹ̀ ojú wọn ńlẹ̀ wọ́n nítorí pé tá a bá lọ wò ó rírẹ ojú ńlẹ̀ gangan kọ́bùlà hifdil faraj òun lọ ṣáájú kásọ abẹ́ wa tẹ́ ẹ bá ti rẹ́ni tí ọ̀rẹ́jú rẹ̀ ńlẹ̀ àìrẹ́jú ńlẹ̀ yóò lídìí ẹ̀ lọ síbi ìzìnà torí pé ojú lágbára ju abẹ́ gan lọ ẹ wo ibi tó lọ ń fojú sí ìta ó fi abẹ́ wa sí kíni o kọ̀rọ̀ ìtọ́jú bá rí ojú ètètè gbàgbé ojú ò gbé fún ọpọlọ ọpọlọ ò mọ prósẹ́sì ẹ̀ yóò gbé fóríkèríkè ara tí wàhálà yẹn bá ti wá dé tán ìní ọ̀fà zìnà gangan àṣẹ ojú gangan nípìnlẹ̀ sìn án ìyẹn ló fà tá a bá wò àwọn tán jẹ kẹ́sìsì pé èèyàn ṣe zìnà nínú ká ní zero point one percent láàrin àwọn afọ́jú èyí tí pé afọ́jú ọlọ́rẹ́pù obì bóun ló ṣe fẹ́ rí ó ti ọ̀kẹ̀tẹ̀ ní àdúgbò èrè àṣírí ìwọ́n tó rí rẹ yọ̀ọ̀kẹ̀ fún ti dànù ni ẹ tí ọmọ dúró sí ọmọ lẹ́sẹ̀ rẹ̀ wà kò ríran afọ́jú ọlọ́bẹ̀ tẹ́ ẹ bá ráfọ́jú tó ṣe sìnà tó lè ka afọ́jú irọ́ ni afọ́jú obìnrin yẹn gbà ni afọ́jú ẹ̀rí báwọn tó pé wọn à ń ríran tí wọn à lójú kẹ́sìsì ìsìnà kèé ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn torí bí tí ìsìnà ti bẹ̀rẹ̀ gan lójú àáfàá nítorí náà gbogbo ntọ́jú ọmọ ntọ́kọ̀ nẹ́ẹ̀tì mọ́ ojú a gbọ́dọ̀ sọ ojú wa èyí ò ní òjà jẹ́ ni ọlọ́run ọlọ́run jájẹ́ kan náà àwọn ẹni tiẹ̀ ọlọ́run wa bọ́ síbi tí àìrẹ́jú ńlẹ̀ tó lè líìdì sí wàyà fáwọn náà fùrújà òun náà káwá sọ abẹ́ wọn Afa ní ká sọ abẹ́ wọn yìí kúrò níbi ìtọ́lọ̀ ń ṣe anil fawahish mọ́ọ̀dọ̀ àárọ̀ mi ní a wà máa bá tọ̀ gbogbo ń tọ́jọ́ mẹ́wàá zìnà ká sọ abẹ́ wọn kú ń bẹ̀ èyí tó hàn ní o àbẹ́ ìtòpamọ́ ìyẹn ló fà nínú àdìsí tí mo sọ lẹ́ẹ̀kan yẹn àṣẹ nínú òròyìn tí ọjà kóbìnrin ó rí ọ̀nà ọlọ́run kọ́ wà náà òun ni kọ́ zìnà àáfàá nírú àwọn obìnrin tó bá wá rí báyìí àìmọye ìròyìn òun lọ́lọ́wọ́n bá lékè ọlá òun ló máa ń fún wọn nínú Quran a máa pè wọ́n ní alminat almuhsanat algafilat <clears throat> àtàwọn ọkọ míì alaafifat ìtumọ̀ ẹ̀ ni wípé àwọn obìnrin tí wọ́n kóra wọn jánu àwọn obìnrin tí wọ́n ń sọ́ra wọn àwọn obìnrin ẹni rere àwọn obìnrin mímọ́ toró bíi tó bá ń ṣe sìnà obìnrin ẹlẹ́gbẹ̀ẹ́ onídọ̀tí ni obìnrin onídọ̀tí òun ni wọ́n máa ń ṣe sìnà tẹ́ ẹ bá lóbìnrin ẹni ọlọ́run yóò nílá pé kí ẹni tí ò lẹ́tọ̀ọ́ kó rí òòrùn mi kó tó wá rí ìbànújẹ́ òde bá wàhálà òde bá àṣerú àwọn obìnrin bẹ́ẹ̀ àwọn obìnrin mímánú ìlú fàtọ́jà pé nù ṣẹ̀ríà ẹ wo ṣẹ̀ríà ọlọ́run tí obìnrin kan tó bá ṣẹlẹ̀ sí pé divorce ó wáyé láàrin ọkọ àtìyàwó obìnrin yẹn ò gbọ́dọ̀ rí màrí tí yóò fi ṣe nǹkan oṣù mẹ́ta kìí ṣe oṣù mẹ́ta kìí ṣe three months nǹkan oṣù mẹ́ta èyí ó ṣòwò pé obìnrin mùsùlùmí ṣe obìnrin mímọ́ ni nǹkan oṣù alákọ̀ọ́kọ́ ó fi hàn pé kò lóyún nǹkan oṣù ẹlẹ́ẹ̀kejì ó fi hàn pé kò lóyún nǹkan oṣù ẹlẹ́ẹ̀kẹta ó fi hàn pé kò lóyún tó bá wá lọ lọ́kọ míì ó sì tún wà ní mímọ́ lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n ẹ sọ fún mi obìnrin oníṣìnà tó já sí wípé bọ́kọ ṣe ń súnmọ́ àlè náà tó ń súnmọ́ ta ló lóyún ta ló lọ́mọ. ní Ogun State news yẹn bẹ́ẹ̀ last two or three years tóbìnrin kan wọ ọkọ lọ ilé ẹjọ́ lógun State ó sì mẹ́lẹ́ lórí íńtánẹ́ẹ̀tì nìṣẹ́ ọmọ mẹ́rin ló bí ó lọ́mọ mẹ́rẹ̀ẹ̀rin ọkọ kọ́ lónìí ìkẹ́dẹ̀ ti wà yunifásitì nínú àwọn ọmọ yẹn ọkọ ń sọkọ ni ó lóun kọ́ ló làwọn ọmọ bàbá tó ó sì kọ́ mọ́ wọ́n sì ṣe ewu tó yẹ ká ṣe lè wọ́n ọkùnrin kọ́ lọ́mọ irú obìnrin yẹn ara obìnrin tí ó sunkún jọ gbé dàrú kìyàmà ni ẹ bá dáhùn gẹ́gẹ́ bí e mọ̀sánát ni wọn ò ní í eyi ẹ̀ yóò ní wọn ọba fọ́sùn ọ̀dà èyí tó nínú òlu wa tá a wọ̀ yìí tọ́já ọkọ ìyàwó traveller ni ọmọ ń tẹ́ra fúlù tó bá ti wá wá nẹ́tíwọ́ọ̀kì tíyàwó àtọmọ́ jẹ lọ ìyàwó tó yọ́lẹ̀ dà kò sọ ara rẹ̀ ọ̀tọ̀ sálẹ̀ ni tó fún lóyún ṣùgbọ́n àti gbọ́ mo wà nílé ọkọ ilé ọkọ tí mo wà ó wà responsible ó ń ṣètò jẹ ẹ mọ ṣùgbọ́n kò satisfy me sexually ìyẹn ló fà á ṣẹ̀rí àfẹ́ kóbìnrin ọmọ tìjú tó bá rí pọ́kọ òun kò satisfy sexually kọ́mọ bí òtọ́ pé ẹ gbọ́ wàláì ẹ fi mí sínú problem ẹ satisfy ẹ ṣe máa travel travel yìí sọ ti yẹn nìsín ẹ̀ ń kó bá mi o láti sọ fáwọn ọmọ ìyá wa kan pé ọ̀rọ̀ ẹ̀sìn ó gba ẹ̀kọ́ àtọgbọ́n kéèyàn kẹfìyàwó lẹ̀ ṣẹ̀rí ọ̀tako kéèyàn olójú ọ̀nà ọlọ́run má ṣe mistake ṣẹ̀rí ọ̀tako ọ̀fẹ́yàwó olójú ọ̀nà ọlọ́run bọ́yọ́sẹ̀ kan bóyá oṣù kan bóyá ogójì ọjọ́ bóyá oṣù márùn-ún bóyá oṣù mẹ́fà bóyá kìló kọ rẹ̀ ọ yóò jẹ́ pé pẹ̀lú kó o ti mọ̀ pé ìyàwó rẹ ò lè ṣe sìnà kó o tó dé tíyàwó rẹ ó bá ṣe sìnà mú nǹkan rẹ lọ tíwọ náà bá sábà bí ìsìnà rẹ òun ó jìyà wájú ọlọ́run ìwọ náà lẹ́sẹ̀ kódà tẹ́ ẹ lórí pé èèyàn lọ kẹ́kọ̀ọ́ mo lọ kẹ́kọ̀ọ́ Saudi Arabia mo lọ kẹ́kọ̀ọ́ kọ́tọ́ mo lọ kẹ́kọ̀ọ́ Egypt pẹ̀lú kọ́kọ́ àwọn ìyàwó rẹ along kọ́mọ́sọ́wọ́dọ́ sì nà kó o tó dé jẹ́mọ́ obìnrin táwọn sọ yìí ọkọ rẹ̀ òkú nàìjíríà wàhálà máa ń wá nẹ́tíwọ́ọ̀kì kíni o ọ̀tọ̀ lẹni tó fóbìnrin lóyún sẹ́wọ̀n kóbìnrin sì rè yóò bá sọ pé obìnrin lọ́mọ tó ṣe kíni yóò bá ní tí wọ́n rí òun lọ́mọ ìgbàwó ló ṣe menstruation last òun lọ́mọ àwọn circumstances tọ́wọ́ ọmọ bọ́lọ̀ ń ṣe dáa jẹ́mọ́ níjọ súnmọ́ ọmọ bàbá tí èsè bàbá ọmọ ó ti ń ṣe súnmọ́ ọmọ lọ́wọ́ ìbàdàn ní jíjọ́ ọ̀ṣọ́ ìtìsẹ̀lẹ̀ èyí tó bá jẹ́ pé òun ló lọ́mọ òun àtàwọn fámìlì ẹ̀ ó ti forí korí gbẹ́tò mo ti dá lóòkù ẹ̀ sínú kásíbì kan o ọlọ́dẹ̀ tí lè kó di ọmọ òní náà ń ṣe súnú ọmọ pé bóun ní ká ṣe ṣe wọ́n sáfò ní borí à tábìlì ṣe súnú ọmọ tá òun ló fọmọ ló kọ òun yóò lọ ọmọ jàmọ́ èrè àwàdà ni wọ́n lọ da súnú ọmọ ní. gbogbo ẹ̀rí ó sì tutọ́ ọlọ́pàá ọlọ́pàá wa kó ìyá ọmọ wọ́n kó bàbá tí èsì bàbá ọmọ wọ́n kó ètò lóhùn lòún lọ́mọ láàrin tí òtòtú àwọn àṣọ kìí ṣe tó pa ẹran ló lọ́mọ wọ́n sì gbọ́mọ fún wọ́n sì wá ṣe súnmọ́ wọlé wọn wọ́n sì pa àwọn òkè wọ́n sì sọ̀rọ̀ lóko nìbàdàn wa ìlú ti ṣẹlẹ̀ ọ̀dà sẹ́ńsọ pé wo obìnrin yẹn ọ wà àwọn tọ́lọ́wọ́ ń sọ kò sí nínú wọn mùsùlùmí kọ́ sọ abẹ́ rẹ̀ ara àwọn àwọn ẹni pé àlóhùn sẹ́ẹ̀bẹ́sẹ́ wò wọ́n yìí òun ò ṣe rádaràdà rí tó fi dọ́dọ̀ àlẹ́ sallallahu alaihi wasallam lọ́nà gan tó fọ̀mọ́ ló ṣe sọ súrátù lóòrù pàǹtù ìkalẹ̀ pé yàrá ìṣà kò sínú àwọn obìnrin tí wọ́n ṣe rádaràdà gbogbo ìyàwó ànábì náà dẹ̀rẹ̀ àfi fat kò sọ rádaràdà nù wọn ìyàtọ̀ ní pọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n ti lọlé ọkọ kan rí ìyàtọ̀ bẹ́ẹ̀ láàrin pọ̀bìnrin tó rádaràdà àtó ti ọkọ kan rí ètò ọkọ rẹ̀ kú wà nù wọn ètò ọkọ ẹ̀dẹ̀kẹ̀fẹ̀ wà nù wọn ètò ẹ̀pọ̀kọ rẹ̀ ọ wà nù wọn gbogbo ìyàwó ànàbí Afifat obìnrin rẹ ni wọn sọlẹhat tẹkiyat alimoyim obìnrin tí ó jẹ ní Ọlọ́run yóò sọ abẹ rẹ̀ àáfàá ní látara kóbìnrin ọwọ aṣọ abẹ rẹ̀ yìí Ọlọ́run máa ń lò sábàbí kó àwọn ọmọ dáadáa jàmọ ìwọ̀n dáláì rẹ kó kí mo pé o àwọn ọmọ rẹ ẹ wò yá wa Mariam lọ bí àlọ àyà ìyá wa Mariam ìyá ànábì Ìsá ìyá Jésù ìtó jẹ́ kọ́lọ̀ wọn ṣe ọ̀rọ̀ rẹ̀ lọ́nà tó gbé gbà yẹn ẹ lọ kàtà Mariam nígbà tí jìbìrì ìlú yọ sí tó ní ọkọ ní à ilé àwùjù rírà máa ní mi ń kà ń kóńtà tẹ̀ kí n yà ìwà àkórí mọ́bí ọ̀tọ̀rí ọlọ́run mo fọlọ́run wá ọkọ rò pé torí kò tìmọ̀ pé ẹni ibú ni wọ́n fẹ́ rẹ́pù omi níbi tí mo tún sábà ìwé tó wá bá mi mo fọlọ́run ọba ọba Rahman mo fi wá sọ̀kò níbi aburú rẹ̀ tó ọba jẹ tó bẹ̀rù ọlọ́run mọ́bà mi ṣe ìsìn náà Ah, jìbìrì ti rí pé àyà rẹ̀ ti jẹ́wọ́ ní farabalẹ̀ ìní ànàrọ̀ sùúlù rọ̀ bó o ṣe bò mí ọlọ́run lọ́rọ̀ mi sí ọ ọlọ́run lọ́rọ̀ mi sí ọ wà bọ́ ọ̀sẹ̀ sì náà o ọlọ́run ló lò ní ó sì dì wọ́n ní ẹ́ oyún sí máa fọ̀ máa yàn ni ọwọ́ aṣọ gbólóhùn kan jọ náà lọ́hùn àwọn àáfàá ní gbogbo omi tó bá lè sọ gbólóhùn yẹn ara àwọn tá à ń sọ yìí wà lábúyẹ̀ musa ní báṣarọ̀ sàwíyà wà làmọ́ àkùbàgì yìí ó lè mi tẹ̀ ń wọ́ ọkùnrin ọba mi ṣe sí àwọn àfáà ní mọ́ sùn bẹ́ẹ̀ o lámúyẹ̀bù sásílẹ̀ báṣàrò àṣé ọkùnrin kankan ọba mi ní sexual intercourse láyé mi ọkùnrin kankan ọba mi ṣe sìnà rí wà lámú àkùbàbí yà ní òde yẹn sasẹ́wó wọ́n ní tó sọ ọ̀rọ̀ kan náà ni tó súnmọ́ra wọn ṣùgbọ́n ó kó jura wọn lọ alákọ̀ọ́kọ́ ni wípé obìnrin míì ọkùnrin lè ti bá ní sexual intercourse rí tí èdè ẹ̀ sàṣẹ́ tó jẹ́ pé ìjìbá ara wọ́n rẹ́pù ẹ̀ wọ́n fọ́ọ̀sì ẹ̀ àbí bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ kátó out of mistake sẹ́wọ̀n pé èèyàn jẹ́ twins èèyàn jọra wọn obìnrin méjì wọ́n jọra wọn sẹ́wọ̀n pọ́nbí náà tún tẹ́tẹ́ pé ẹ̀ nílé fẹ́ ìyá wọn ní ọ̀fẹ́ rẹ̀ sọ̀pẹ̀yà ìkejì rẹ̀ ọwá ìkejì ẹ̀ wà lé ọkọ òun ti jáde ọlọ́run pé àbúrò òun ò sí lé òun ọmọ lọ́ra kálọ́jà ní dúró dèbè ọ̀rẹ́ dèbè ó sórí bẹ́ẹ̀dì ó lọ́ba sórí bẹ́ẹ̀dì lọ́ba ọgbà ara rẹ̀ àáfàá ń bọ̀ láti gbọ́dọ̀ tàbí lọ́ba náà ti àwọn àáfàá ló ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ fátọ́ a ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sóyè àáfàá ń bọ̀ láti gbòòrò tiẹ̀ ẹni tá à ń wí ara ti ó ti múfù kọjá nọ́mà òun délé báyìí lọ́ba bọ́ sórí bẹ́ẹ̀dì wì lọ́ba bẹ́ẹ̀ ah àbẹ́ ìjọ́kẹ́ lọ́ba kí nígbà tá ìdájú owó iṣẹ́ ìyàwó ìyàwó àfa àti bá sí ni kọ̀ọ̀lá nìyẹn sì náà wàhálà ìwà nígbà ìyàwó mi èyí tó ń ṣe ẹ̀ níṣẹ́ aló òun kọ́ kátàtó nǹkan tilẹ̀ láàrin wọn irú obìnrin yẹn ṣe kìí ṣaṣẹ́wó kátọ́ á ní out of mistake ni àṣẹ bá rí bẹ́ẹ̀ òun náà obìnrin dáadáa sí ni ṣùgbọ́n obìnrin tó jẹ́ pólísì náà gan-an ni lámúyẹ́músásílẹ̀ báṣà ọkùnrin ọ̀bá mi ṣe sìnà rí ìyá mariamu ara wọn ni wàlámù akùbàgíyà tọ́lá pé gbàgíyù are professional prostitute èyí ò tó gbàgbé ẹ̀rí nínú aṣẹ́wó jama ọ ń bẹ nínú ẹlòmíì tó jẹ́ pé ẹrù pẹ́ ni ọlọ́ọ̀ ni bàbá ńlá aṣẹ́wó ni tọ́ pé pẹ̀lú pé bóyá àfa onírun mọ̀sọ̀kòtò ẹ̀fọ́ òkè bóyá pẹ̀lú àwọn pé ó ń lò jáàbù kan tọ́ pé ó ń fìyẹn kọ́fà ọmọ lẹ́mí ara kó wò sínú àwọn obìnrin gidi tá à ń sọ ọ́ lò ní ọlọ́jà jẹ́ kan náà àwọn obìnrin gidi yẹn alimoyim gbogbo obi tó bẹ́ẹ̀ sọ abẹ́ àáfàá ní nínú oore tọ́lọ̀ máa ń ṣe fún wọn ọmọ orí wọn bí o ọmọ dáadáa ẹ wá wo ànábì wa Ìsá alayhi salatu wassalam àwọn àáfàá láwọn èèyàn kágara láyé láti bí ọmọ bí torí ara àwọn omi tí èso sì náà ni náà ya ti ń ọlọ́wọ́ ni wà láyúbídí náà sí iná tààrùn náà ìlà àmà ọ̀gọ́ àrùn mi ha ẹ̀yin obìnrin tá a ní kẹrẹ ju yín lẹ̀ tá a ní kẹrẹ sọ abẹ́ yín ẹ tún fẹ́ lẹ́kẹta kún o ẹ gbọ́dọ̀ fọ̀ṣọ́ yín hàn sẹ́ẹ̀rí ìdáhùn zina làwọn àfáà máa ń pè ní tabarruj ìbídà wà ìdáhùn zina kéèyàn fàṣọ rẹ̀ òun ní jẹ́ bàbá ojú ìyẹn lọ́lọ́wọ́ bá sọ ń bi àáyà tá a fà àtàbà ṣe wà sí ìdájọ́ wọn sọ yẹn tọ́lọ́ sọ sọ́júlẹ̀ àzá tọ́lọ́ yẹn máa ṣe bàbá lójú gbọ́yé tóbìnrin bá ti lè fi ọ̀ṣọ́ rẹ̀ hàn yíyàwó bàbá níjà obìnrin tí ń fọ̀ṣọ́ wọn ní ẹ̀sẹ̀ ní lọ́dọ̀ ọlọ́run ọ̀ṣọ́ ìwárè nǹkan méjì lọ́rọ̀ mọ́ alákọ̀ọ́kọ́ ni pé àzínátù zínátà ọ̀sán gangan fúnra rẹ̀ méjì ni zina kan bẹ tó jẹ́ pé tọ̀bí àná ọlọ́run dá wọn wa èèyàn dúdú ọ̀sánra ọ̀gá ẹ̀ọ́pẹ̀jì imú rẹ̀ gùn imú ẹ̀rí kúkúlú ẹ̀ẹ́kẹ́ rẹ̀ fẹ̀ ẹ̀ẹ́sẹ̀ rẹ̀ rí bákan tó ẹgbẹ́ ìtọ́kùnrin kárífò ló wọn ọ̀la ìkọkùnrin kan fẹ̀ nítorí ẹ̀mí bó ṣe gá wọn wàhálà ẹ̀mí wọn lá ìkọ́ ti sẹ́rí bó ṣe péré lọ́jọ́ ẹ̀fẹ́ kú nítorí ẹ̀ bó ṣe sára ìmọ̀ láì ọ̀ṣọ̀tọ́ lọ́ọ́ dá mọ́bẹ̀ẹ́ èèyàn mẹ̀gbẹ́ rẹ̀ pẹ̀lú kíni o àtọ̀hárọ̀ wọ̀lgóṣù wọ̀tàsáwò wọ́n ìlà dáàlì ní táwọn àbáàdì sọ kéèyàn máa wẹ̀ kọ́ máa ṣe mọ́ra kọ́ máa jẹ pákó kọ́ máa tóra ṣe èyí ò tó ọlọ́run lè dáàyàn tiẹ̀ tí ó pa látara bọ́yọ̀ kí ó

olùmú ọlọ́wọ̀dá tó fi bọ́mú bọ́ọ̀lù bíbẹ̀ ìwọlé tọrọ necklace yẹ eh, chain kankan ọlọ́wọ̀dá mọ́ ìbọ́ọ̀lù bíbẹ̀ ọtọ́ nǹkan sí èèkan náà sọ ti yé nìsín ọlọ́wọ̀dá mọ́ bọ́yọ̀ òdiwọ̀n kọ́rọ̀ ọlọ́ọ̀dàrún rẹ̀ ní ìwọ́lọ́ bó ṣe ara ṣe ní ṣùkú ẹ̀kọ̀lẹ́sẹ̀ kọrọba pàtẹ́wọ́ kọjú sọ́kọ kọ̀ọ̀nìsálẹ̀ gbogbo eléyìí ọlọ́wọ̀dá mọ́ èèmọ̀ asábà ni irú ẹ̀ náà tó wá lédè bíi à ń kó nǹkan sọ́wọ́ òòka akọ́sẹ́sẹ̀ ìlẹ̀kẹ̀ gbogbo àwọn nǹkan yẹn sẹ́ẹ̀rí gbogbo láti wájá pé zina tó ń mọ̀tásábà ìwọ ló fi kún ọkùnrin kakọ̀ gbọdọ̀ rẹ̀ jọmọ sẹpọ ta sọ yẹ wàhálà olùbìdí náà zina tàwọn náà alóbìnrin mọ̀mí náà gbogbo tá à ń sọ yìí ó omi tí ọba gbọlọ́ngbọ́n yẹn mọ̀rọ̀ bí kílà àbáǹsẹ̀ wàhálà ìbàwọ̀ lè síbi òun tó ń sẹ́sẹ̀ ń tẹ́lẹ̀ àti òun tó ń ṣiṣẹ́ ní federal secretariat òun tó ń ṣiṣẹ́ ní kìlọ̀kọ̀ rẹ̀ inec omi tó bá jóbìnrin ẹni ọlọ́run ló rọrùn ló ń jásí pé tóbìnrin bẹ́ẹ̀ lè kàtíkè ọlọ́run dátìkè mọ́ ọ̀sán dátìkè tọ́wọ́ bá ti ojú rẹ̀ ọ̀gbọ́dọ̀ kàtíkè tọ́wọ́ bá ti kàtíkè áńtì mọ̀tàbá orí jà èmi kí mo fọwọ́ tí mo sọ àfáà lọ́sọ́ tóbìnrin bẹ́ẹ̀ lè kàtíkè tí ò gbogbo àwọn ìtàn máa tọ́ sórí só ti yé àmọ́ wa tọ́tẹ̀ tó o bá ti bojú rẹ ọgbọ̀rọ̀ sápàlà lójú rẹ wà tọ́gbọ̀rọ̀ sọ́ọ̀ kan sí tó bá ti lè ní bóbìnrin ọtọ́ ìwọ làwọn ìtàn máa tọ́ sí ìkànnà tó o bá ti lè ojú lọ́wọ́ fi ìkànnà rẹ lẹ̀ sápàlà gbogbo àwọn akẹta jẹ́ zina tó ń mọ̀ kọ́ta sábà ọ̀sọ̀ tó jẹ́ pé wọ́n lọ tó wọ́n fẹ́ lò ṣẹ̀rí àwùsọ di haram àwọn tó jẹ́ haram fẹ́ yóò bí mọ̀ ọ̀sọ̀ wọ́n àsìlẹ̀ ọmọ àkóso náà àwọn tó bá jọ̀sọ̀ tí ṣẹ̀rí ọ̀tako gómìnà ọ̀tọ́là àlè ṣẹ̀rí ọ̀tako gómìnà kó lumú rẹ̀ tó ti yé ṣẹ̀rí ọ̀tako kódà tó bá ń lòkọ̀ lè lumú rẹ̀ bí ọ̀nà mẹ́ẹ̀ẹ́dógún kí lumú rẹ̀ ọ̀fẹ́ ẹ̀dá ìwọ̀n lè ti yé tó wá ti lè lumú ojú ẹ̀ ṣé aláwọn ẹ̀kọ́ yìí àwọn tá jẹ́ rúkù tá ti bá àwọn tó ń dàgbà wọ́n fẹ́ máa lu mú ẹ jẹ́ kọ́ ẹ pé ìwọ ò tí ì lè lu mú torí òwò jù ọkọ mọ̀ tó bá àmọ́ àwọn ẹlẹ́yà lé tó máa ń ṣe bẹ́ẹ̀ dáadáa pé àmọ́ òun náà lu mú òun náà fẹ́ lu mú màmá rẹ̀ lè lu mú torí pé òun kọ kí ni o inú rẹ̀ màmá rẹ̀ lè tọ́tẹ̀ ọ̀rọ̀ mẹ́rin òun náà fẹ́ máa tọ́tẹ̀ màmá rẹ̀ lè tọ́tẹ̀ sí dádì ẹ̀ lọ́rùn torí pé òun bojú tí wọn bá ti bójú má tọ́tẹ̀ ẹlòmíì wà lọ́mọ rẹ̀ ó bóde lé ọtọ́tẹ̀ òun náà ọmọ rẹ̀ fáìn ọmọ rẹ̀ ṣe tàbárùtò ọlọ́fáìn ọmọ rẹ ló mú òní yọ sọ fẹ́ máa bójú tó wà ní bójú lẹ́tọ̀ọ́ kó sí gbogbo àwọn nǹkan yìí agbọ́dọ̀ gbọ́yé bá mọ̀ tá sábà àwa la tó wà kó ètò dáná wa ò rí kágbọ́ ọlọ́run á ní àwọn lè rí wa ọlọ́run á dákọ̀ àwọn èèyàn tí wọ́n lé ní mẹ́wàá màá àwọn àfáà wa ni kí làwọn èèyàn yìí lè rí tásìkò bá gbàmì mí sọ wẹ́yìn alákọ̀ọ́kọ́ nínú àwọn tó lè rí ọ̀ṣọ́ obìnrin ẹ má ṣe mistake o àwọn tó lè rí ọ̀ṣọ́ rẹ̀ yìí àwọn àfáà ló ní tó lè fà ó pé wọ́n fẹ́ra wọn ó lè jẹ́ rògbọ́wà torí pé wọ́n jọ mu yàn wọ́n jọ breastfeed wọn papọ̀ nígbà kékeré bákan náà ó lè jẹ́ alan itlak àwọn kan tó lọ túlẹ̀ lè asubáàbí wọ́n bá gbọ́ọ̀bì nkọ̀rọ̀ nítorí àwọn àdìmí irú ẹ̀ níbi ọmọ kékeré tí ò ti bàlágà irú ẹ̀ níbi àwọn dàdádẹ́ni sùpọ̀ ọkùnrin àwọn alájùmọ̀jẹ̀ka ọkùnrin tó jẹ́ pé kò lè máa ronú fẹ́ bóbi ìsira dáradára bóyá wà àwọn ọkọ̀ jẹ́ pé ọ̀dọ̀ọ̀lọ̀ ni wọ́n kò lè ta kútú irú àwọn yẹn ọlọ́run tó tì wọ́n bọ̀ ẹ wá já sáré bò wọ́n kọ̀ọ̀kan alákọ̀ọ́kọ́ nínú àwọn tó lè rí ọ̀ṣọ́ obìnrin bòrú láti yìí nà àwọn ọkọ wọn àwọn abáálé wọn ẹ rí i pé kọ́ńdàmọ̀ lọ́rùn lè bá àlà àlàlà àpò ọlọ́run kọ́kọ́ dákọ ọkọ ṣáájú bàbá tó bí obìnrin kí ló fà sẹ́rí ọlọ́pàá ti sàwọn àfáwà lẹ́sàn-án rẹ̀ téèyàn bá ń ka tẹ̀síìl ó wà máa pé á ọlọ́run sàánú àwọn àfẹ́ẹ̀sìn pé ìwọ lọpọlọ ìtì ń wáná tọ́lá àwọn èké ẹ̀ka kùnà nípa wàṣẹ ẹ̀ka àwọn ọmọ ọdún ní pé kí lọ́sẹ̀lẹ̀ tẹ́lẹ̀ èdè báyìí bàbá ló bí ọmọ tí ọba bí ọmọ obìnrin ọkọ ò lè wá fẹ́ ṣùgbọ́n torí pé ntọ́kọ lè bọ́ ọmọ obìnrin ṣe bàbá òun ní bá gbogbo tí bẹ lára obìnrin lọkọ rẹ̀ lè rí gbogbo àwọn ọlọ́tàwọn èèyàn máa sọ ẹyin lọ́kọ àtìyàwó lọ́ba sọ́ra wọn ọ̀gbọ́dọ̀ wà completely naked kọ̀ lẹ́rù àwọn àdíìsì wọn àwọn àdíìsì wọn ò tó wà àwọn ni gbogbo ti ń bẹ lára obe láti inú orí ẹ̀dẹ́ ìkànnì lè rí òun ló ní gbogbo akọ ọkọ ọkọ àwọn àbá bàbá ń wáárè ìbá àjẹ́ bàbá ìbá àjẹ́ bàbá bàbá ìbá àjẹ́ bàbá bàbá bàbá bàbá iye tó rí wọn jẹ́ wọ́n lè rí ọmọ wọ́n lè rí ìyàwó ọmọ ọmọ wọn. jẹ́wọ́n rẹ̀ fẹ́tà sọ yé lápẹ̀rẹ́ ń sìn èèyàn lọ́kọ ọkọ rẹ̀ jẹ́ ọmọ twenty years bàbá rẹ̀ jẹ́ ọmọ forty bàbá ẹ̀ tó ní grandfather ìyẹn jẹ́ ọmọ sixty ìyẹn tó ní bàbá kọjọ́ ọmọ eighty ìyẹn tó ní bàbá kọjọ́ ọmọ hundred gbogbo wọn náà lè rí ọ kọ́mọ́ ti tẹ bàbá ọkọ mi nìkan ara tó bá bàbá bàbá pọ̀ ọkọ rẹ wọ́n lè rí ọ. ṣé ẹ tó wá rí láàrin tá a dé yìí àlàámù bìmọ́ǹsì láti àpò jẹ́mọ́ ẹ̀ bá rí iye torí ọ̀rọ̀ àwọn sáyẹ́tà omi máa bí wá ta máa ń sàn wá sí báyìí. àwọn tó bá jẹ́ àbúrò abẹ́gbẹ́ bàbá rẹ lọ́kùnrin ipò bàbá ni wọ́n wà àdìsí táwọn àáfàá fi gbé wọlé òun làdìsí táwọn ẹbí sọ̀rọ̀ àlùkò ọ̀làtù bìmọ́nsì láti lòun ẹni tó bá jẹ́ àbúrò ìyá rẹ abẹ́gbọ́n ẹ̀yẹ èèyàn lóbìnrin ipò ìyá rẹ ló wà tọ́ ọ bá bu okú ìyá rẹ tọ́ ọ bá rí fi orí ìyá rẹ fi ẹ bá jẹ́ àbúrò bàbá abẹ́gbọ́n bàbá lọ́kùn ipò bàbá lọ́wà ó lè rójú rẹ ó lè rọ́wọ́ rẹ jẹ́wọ́n sọ́yà bí òye bàbá tó bí obìnrin là ń sọ o kèé sàbúrò bàbá ọkọ ní fámìlì ọkọ bàbá ọkọ gẹ́gẹ́ ní o torí bàbá ọkọ kọ́ ló bí ọkọ rẹ ló bí àbúrò bàbá ọkọ rẹ kọ̀lẹ́tọ̀ kórí òru kọ̀lẹ́tọ̀ kóró sọ rẹ ẹ̀gbọ́n bàbá ọkọ kò sínú àwọn tó lọ sọ kábọ̀ ebó lọ sí sọ bàbá ọkọ rẹ àtàwọn bàbá bàbá bàbá rẹ tó bá ń bẹ láyé wọn lè róbe wọn lè rọsọ rẹ àwọn àfáàní tán lè rí ni pé wọn lè rí etí ń bẹ lókè ara àtìsàlẹ̀ ara tí wọn bá ti ní màdàwọ kankan dání etí wọn lérí ní ti ń bẹ láàrin sọ̀rọ̀ wà rúkúbà wọn lérí ní ti ń bẹ láàrin ìdodo sí orúkún ṣùgbọ́n ní ìsìn òun pẹ́sìdì ọmọ bàbá ọkọ rẹ bá wọlé lọ́ba ní báyà ọ̀rọ̀ lẹ́sẹ̀ òun náà lẹ́sẹ̀ bẹ́tọ̀ bàbá ọkọ tó ní olódùkú owó ọ̀dọ́ ni tọ́ba fi lè rí báyìí pé àwọn ah, máa ṣàpàlẹ̀ ọmọ mi ń gbádùn ìyàwó ẹ̀ ní báyà rẹ̀ lọ́dún dáadáa báyìí á ah, ọ̀rọ̀ ah, àpàlẹ̀ ọmọ mi ń gbádùn báwo. tó tún fi dárí pé wọ́n tún fi ń sọ jáde tọ́ba bá yé parí ìjà pé ìwọ náà ẹ̀kọ́ ọmọ ọmọ dáadáa lọ́mọ yìí ọmọ tó yẹ pé báyà rẹ̀ ọba tó lóye tọ́ba jáde àwọn bàbá àwọn ọ̀yàbọ̀ ọmọ mi ṣiṣẹ́ ẹ̀kọ́ àwọn bá rí bóyá lè sùn ọwẹ̀ léwẹ̀ ọwọ́ àròsọ mọ́ra aṣọ yẹn ti bo orókún sí ìdodo bàbá ọkọ rẹ bá rí kíbẹ̀ lókè àti sáré kọ̀ lẹ́sẹ̀ wọ náà lẹ́sẹ̀ lẹ́yìn tá a bá rí pé sádánlì fèrè à tá a bá rí bá burú pẹ̀lú wọn ṣẹlẹ̀ ìlàsùn ìmọ̀kò kúrú jù mí wọn lálàyé tọ́pọ̀ ọ̀rọ̀ tẹ̀sí wọn lórí ẹ̀sùn mẹ́kọ́sà síkò jama ó mélòó báyìí nìsín ó dé èèyàn méjì àtàwọn tó tó rọkìríkà méjèèjì yẹn ọkọ bàbá ọkọ àwọn àbá ìbòrò láti iná bàbá ọkọ nìyẹn àwọn àbìná ìhàn ó ní méjì bá bàbá àti ìyàwó gẹ́gẹ́ ní nọ́mbà tù bàbá àtọkọláwá dé yìí òun nọ́mbà tírì bàbá ọkọ náà ìbá àjẹ bàbá bàbá bàbá bàbá bàbá bàbá ọkọ débi tó bá dé wọn lè rí ọ ṣùgbọ́n wọ́n ṣe mistake òdìdí fámìlì ọkọ akọ ọ̀wọ́lé síbẹ̀ àbúrò bàbá ọkọ ọ̀wọ́lé bẹ̀ ẹ̀gbọ́n bàbá ọkọ ọ̀wọ́lé bẹ̀ bàbá tó bọ́kọ àbí bàbá tó bí àbí bàbá bàbá bàbá bàbá débi ọlọ́run wọ̀n àlà bíbi tó bá dé ọ̀gá dé ó di mẹ́ta ẹlẹ́kẹrin àwọn àbìná ìyí náà ọmọ tóbìnrin gangan bí fúnra rẹ̀ nítorí kọ́ lọ́wọ́ máa ṣàyẹ̀kẹ́ rẹ̀ sọ́mọ mi náà tó wá máa rí mi ọmọ rẹ̀ lè rí ọ ọmọ rẹ̀ ó lè rí ọ kò sí tó burú ń bẹ̀ ṣé tó wá rí èyí ò túmọ̀ sí pé ká tó wá kọ̀rọ̀ ti àwọn ọmọ ọkùnrin jàmbá ẹgbọ́n mi o nínú sọ́ọ̀tù lóru yìí náà ọlọ́run tó láwọn àsìkò kan tó jẹ́ pé ẹkún gbọdọ̀ sọ́ra ẹkún táwọn ọmọ yẹn fi bara wọlé tó láwọn àsìkò yẹn wà sensitive ìgbà náà sì rè èèyàn máa ń fi relaxed wọ́n gbà yọ̀ọ̀da ká tó wọlé kẹ́ ẹ má kọ̀rọ̀ ti àwọn ọmọ yẹn ọkùnrin náà àlùmọ́yì ọmọ èèyàn lè rí yàn àwọn àbínà ìbọ̀dọ̀ láti yìí náà ọmọ tọkọ bá bí sẹ́rà àrẹ́tà adé kí tó lọ síbi ọmọ ọkọ ọmọ téèyàn náà bá bí ṣe é mọ̀kọ́ ọmọ tí èèyàn bí ó lè ṣẹlẹ̀ kọ́ yẹ pé èèyàn bí máa fún ọkùnrin méjì mẹ́ta kọ́mà ní pé ẹ̀yìn sọ bàbá tiẹ̀ ẹ̀ ó ti kú àbí bàbá tiẹ̀ ẹ̀ ó ti pọ̀ mílẹ̀ tó ò lè rí mímú lára wọn gbogbo ọmọ tí èèyàn bá bí ni o ìbá àjọkùnrin rẹ̀ lómi lómi wọn fún ọmọ rẹ̀ ni tọ́jẹ́ pé ọlọ́bí wọn lè rí ọ bákan náà ọmọ ọkọ tó bá jẹ́ pé polygamous family ọkọ rẹ̀ níyàwó mẹ́rin bóyá wọn níyàwó irú ọ̀rọ̀ rẹ̀ pàtẹ́pọ̀ ọmọ ìyàwó nàbà wọn nǹkan tó tó di ọ̀rọ̀ lọ́dún orí kàtà eh, tí ìbàlá súnmọ́ ẹ̀kọ́ ọmọ wá rí mi yóò lọ ṣẹ̀rí àwọn yọ̀ọ̀dá rẹ̀ torí pé kò lè fi ọ haramu ni aláwùtà àbídì láíláí kò lè fi ọ bàbá rẹ̀ ọba òbíbá àbẹ̀láyé èèwọ̀ ni kéèyàn fẹ́ àwọn bàbá èèyàn nínú àwọn alimuharamat ziwájú hùnà tọ́lọ̀ dá kọ́ńsọ́rọ́tù nìsa òun ni alimoyim ọmọ tí ọkọ àwọn àáfàá ní yálà ó bí látara ìwọ gangan àbáwọn ìyàwó mi yẹn tí èsì ìwọ ló bímọ tó já sí pé ọmọ yìí ọ dájú pọmọ ọkọ ni kìí sábúrò ọkọ o kìí sọmọ tí wọn wá gbé fẹ́ ọkọ ọmọ tó jẹ́ pé bàbá yẹn gan pátánítì ìjẹ́ bàbá ọ̀dà ọmọ yẹn pọ̀ máwọn ọmọ tiẹ̀ irú àwọn ọmọ yẹn lè rí ọ nínú ṣẹ̀ríà torí wọn lè fi ọ àwọn ìfúwánì yìí àwọn tó bá jọmọ ẹ̀yà àti ẹ̀gàn your brothers ṣẹwárí lèyí ọ̀nà mẹ́ta ló lè gbà wá ọ̀nà mélòó jẹ́ mọ́ ọ̀nà mẹ́ta àwọn tó bá jẹ́ bọ̀dá rẹ lọ́kọ̀ ó lè jẹ́ al-akhu your full brother you are from the same father same mother sọ́yẹ́ nìsín bàbá kan náà ìyá kan náà ó lè rí ọ bákan náà àkúkì lil abdu bàbá lásán lọ́dà yẹn bọ̀ ìyá ọ̀tọ̀ọ̀tọ̀ ó lè rí ọ bákan náà àlà áfù lil um màmá lásán lọ́dà yẹn bọ̀ bàbá yín ṣe kí ni o wọ́n yàtọ̀ ó lè rí ọ nínú ṣẹ̀ríà eléyìí náà tó wà ní ibẹ̀ bákan náà lẹ́yìn kílélẹ̀ àwọn kíni àwọn bà ní ìwádìí yìí náà àwọn ọmọ táwọn brothers tá a sọ fẹ́yìn bóyá bàbá kan náà ìyá kan náà bàbá lásán lọ́dà yẹn pọ̀ àbíyà lásán ọmọ táwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn brothers ní categories mẹ́tẹ̀ẹ̀ta tí mo sọ ọmọ tí wọ́n bá bí wọ́n lè rí ipò ọmọ rẹ lọ́wọ́ àwọn òṣèré à jẹ́mọ́ láàrin ẹ̀jẹ̀ kí n kílẹ̀ ọmọ ń ṣẹlẹ̀ lẹ́ Yorùbá torí àṣà tiwa a sì gbọ́dọ̀ sọ ṣe tẹ́ ẹ bá wò bí àwọn tọ́lọ́ náà lè rí obìnrin ọmọ ó lè rí ẹni tó bá jẹ́ bí áùtì rẹ̀ nìyẹn ṣùgbọ́n ọmọ tiẹ̀ tí wọ́n bá bí àtọmọ táwọn lọ́dọ̀ọ̀sì rẹ bí tíjọba délé àwọn àbọ̀jọ́ bí wọn lẹ́kọ̀ọ́ kan máa ríra wọn kódà wọn sì lẹ́kọ̀ọ́ kan máa sọ papọ̀ ẹ jẹ́ kí n tí mọ̀ sọ ti ìyá mi àfọ́ọ̀mù tí màálì náà wà lẹ́gbẹ̀ẹ́ mi kálẹ̀ mi àti wọn bàbá kan náà ìyá kan náà ló bí wọn ló bí wa káàsù pé mi jó lé àwọn jọkùnrin bàbá kan náà ìyá kan náà sẹ́yìn pé tó súnmọ́ ẹ̀yìn jùlọ àbí bàbá lásán lọ́dà wà pọ̀ àbí ìyá lásán èmi jó lé àwọn jọ kàn yìí èmi bó ṣe jẹ́ obìnrin yìí gbogbo ọmọ àáfà àkọ́kọ́ lè rí mi tọrọ mà ìyá mi ni wọ́n gbogbo ọmọ tí wọ́n bá bí wọ́n lè rí mi torí ìyá ni mo jẹ́ fún wọn ṣùgbọ́n tètè bá bímọ obìnrin àwọn bímọ ọkùnrin ọmọ wọn ọkùnrin lè fẹ́ ọmọ mi obìnrin ní òṣèré à àfà náà ni àwọn ò gbọ́ rí wọ́n lè fẹ́ra wọn ṣé gbogbo ibi tá a ti ń ṣe ní ilé táwọn fámìlì ṣe ń wọn ṣe sílẹ̀ nìyẹn there are cases of ìtọ́jọ́ tó lè pè láàrin àwọn ọmọdé ẹ̀yìn rò pé wọ́n súnmọ́ra wọn àwọn ọmọdé bára wọn ṣe sílẹ̀ lọ. ìyẹn mo fẹ́ mọ kí ìtòkó mi máa ń lò nínú cases báyẹn wọ́n lọ lọ́dẹ́ lọ́dọ̀ ara wọn ọmọ ẹ̀ tó máa bú àwọn mọ́kẹ̀jọ́ ra wọn ẹ̀ só ti yé ọmọ àfà tọ́mọ tèmi bá jẹ́lẹ̀ à kọ̀lẹ́tọ̀ kó rí owó kọ́rọ̀ sọ rẹ̀ tó rẹ́ lè fẹ́ra wọn náà ṣẹ̀rí à lóòótọ́ fámìlì ni wọ́n ṣé ẹni kálá bá ń ṣerú ẹ̀ gan ni ọ̀dà pọ̀ ọjọ́ rẹ̀ torí pé àti fìyàjẹ́ra wọn ṣe kí ni ó nira máa túwìtì ẹ̀. ọfẹ ọmọ ẹ̀gbọ́n mi. àbí nǹkan aṣọ ọ̀rọ̀ bàbá kúrò ẹ náà ni. bàbá tó bá sì ní so owó lé. wọn tó lálẹ́ ẹ̀gbọ́n mi ò ní ìní ni ẹ lọ máa ṣe o. <laughs> kí ẹ lọ fún mi àbá òní ká máa. mo ní tá a bá ń ṣe wí ọba ṣe ní àná. ṣé wàá ní ọ̀pá tọ́lọ́ kó torí pé kọ́ bẹ́ẹ̀. kọ́tọ̀ wà ní kọ́tọ̀ wà ní jẹ́mọ̀ sẹ́ gbọ́dọ̀ sọ yé àṣà Yorùbá ìlú ní problem. àlì Fatima. jàzá kò wọ́n lọ fẹ́. Fatima àti Ali family kan yẹn family kan yẹn tó yẹ wọ́n inú ọyá àbẹ̀bí ìdájọ́ gbé dàgbà wọ́n sì bẹ̀rẹ̀ ra wọn. ibù tẹ bá wọnú cases yẹn ó máa nira kíkà divorce kọsẹlẹ torí wọn kọ wọn family bọ wọn ti ọwọ́ ìjọba nìyẹn bọ àṣà tiwa ó ní problem yẹn tó ọlọ́run fún alábòye ọ̀rẹ́ alimoyi àwọn ọmọ táwọn ọmọ ìyá wa bá bí wọn lè rí wa àwọn bà ní àkàwá tì í náà àwọn tó bá jẹ́ sisters àwọn tẹ́jọ́ ọmọ ìyá wa lóbe bóyá bàbá kan náà ìyá kan náà bàbá lásán ló dà wá pọ̀ àbí ìyá lásán ọmọ tí wọ́n bá bí inṣàlá ọmọ tó bá bí lọ́kùnrin òun náà lè ṣe kí ni o ó lè rí obìnrin ó lè rí ọ̀ṣọ́ rẹ̀ níwọ̀n bá tá a ṣàlàyé lẹ́ẹ̀kan yẹn àwọn ní sáà ìyí náà àbóbìnrin ẹgbẹ́ wọn àáfàá lóbìnrin ẹgbẹ́ wọn tá a sọ ìtẹ̀síran ọ̀rọ̀ méjì làwọn àáfàá sọ lórí ẹ̀ ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ni pé wọ́n ní túmọ̀ ní sáà ìyí náà yẹn ni pé obìnrin tóun náà dóbìnrin bíi wọn. wàhálà hàdà tafsir lórí ìtumọ̀ alákọ̀ọ́kọ́ yìí ó túmọ̀ sí pé gbogbo obìnrin ayé ló lè róbìnrin mùsùlùmí ló lè rí ọ̀ṣọ́ ẹ̀ èyí tó jásí pé obìnrin christian wà bẹ́ẹ̀ obìnrin yahudi wà bẹ́ẹ̀ obìnrin olóòṣà wà bẹ́ẹ̀ obìnrin olóròbejì wà bẹ́ẹ̀ tá a bá lọ síbi tẹ̀síìrì kéde o alákọ̀ọ́kọ́ pé èyíkéyìí obìnrin ló lè rí wọn ó sì lè rọ́ṣọ̀ wọn jẹ́mọ̀sẹ̀ gbọ́ mi yé tẹ̀síìrì kejì òun ni wípé kèé ṣe gbogbo obìnrin ayé àṣẹ nìṣá ìyìn náà ayé ànìṣá ul muslimat àṣẹtùmẹ̀ ni pé obìnrin tó jẹ́ mùsùlùmí bíi wọn sẹ́wọ́nlẹ̀ fi tẹ̀síìrì ó ní ní kákẹ́yẹ̀dú ẹ̀ náà àlàyé orí ẹ̀ ni wípé obìnrin tí èsè mùsùlùmí náà ó lè róbìnrin mùsùlùmí ìṣẹ́ pé májẹ̀mú ni pé kò ní jásípẹ́ tó bá dọ́dọ̀ àwọn èèyàn wọn yọ́ lọ́ máa rò ní ah, àwọn ẹlẹ́yà náà wà láì tẹ̀ bá rí ah, káwọn ìmọ̀ ẹ̀kọ́ pẹ̀ tó bá wọn tẹ̀ bá rí tọmọ ọlẹ́ ẹlẹ́ àtàwọn múra tẹ̀ bá rí kíní chéèdì tí wọ́n lò á ah, wọ́n tó fi kan sọ́wọ́ báyìí wọ́n tó tọ̀ nǹkan sí ìkaná wọ́n tó tọ̀ nǹkan sí ìbáyìí lọ́ba lóye ẹ̀fọ́ pẹ̀ àbúrò yẹn fáwọn obìnrin dáríkẹ́ àkúwọ́n lẹ́yìn náà máa so gẹ́gẹ́ wọ́n lè máa múra báyìí irú obìnrin tó bá ti wá lẹ́yìn ẹ̀ máa tilẹ̀kùn tẹ́ ẹ bá ti fẹ́ múra ẹ̀ níjẹ́ orí yín ẹ̀ níjẹ́ kọ́ fi sọ́run ọwọ́ ẹ̀ níjẹ́ kọ́ ẹ máa sọ́ra fún torí yọ̀rọ̀ máa ròyìn yín fáwọn ọkùnrin tí ọ̀rọ̀ àdàbí bàtà ń so omi tó tóbi ní mùsùlùmí o lè róbi ẹgbẹ́ rẹ̀ ètò ajá ti kèfèrí a máa ṣọ́ra sádàwó ò lè tọ̀dọ̀ rẹ̀ wá àwọn máa mọ́là káàtì àìmánu òun náà àbáwọn ẹrú tó pé ìkápá ni yín ìkápá ni wọn under control yín náà wà ọ̀rọ̀ pọ̀ lórí eléyìí náà kò sásìkò awi tábì yín náà wọ́n èrè wúlilẹ̀ iribá ti nínú àrùnjà àbáwọn ọkùnrin tí wọn ò ní ṣáwà wọn ní adùn lára wọn lè bóbìnrin sí rádaràda bóyá wọ́n ti tẹ̀ wọ́n lọ́dàá ni ó bóyá wọn lè ṣe ẹsìn inú òwe ni wọ́n tọ́jẹ́ pé àwọn bẹ́ẹ̀ bóyá wọ́n ń lò wọ́n fúnṣẹ́ wọn lẹ́tọ̀ wọ́n lè rí obìnrin wọ́n lè rọ́ṣọ obìnrin tó ládàáwò lè tọ́jọ́ wọn sílẹ̀ awi tifli alẹ́bí rẹ̀ làwọn yẹn dàrú àlà ọ̀rọ̀ ti nìsa àbáwọn ọmọ kéékèèké tí wọn ìmájú ọ̀rọ̀ àwọn àfáà ní ọ̀rọ̀ yìí náà tó ní tẹ̀síìrì méjì torí bọ́lá òfin mọ́jẹ̀mú sí àwọn ọmọ kékeré tí wọn lè máa ròyìn àwòrán ti nìsa wọn ní ọmọ ìròyìn owó rẹ pé tẹ bá ní mú lágbájá bọ́ṣerí bọ́ṣerí rè ọmọ tẹ pàápàá sọ táwọn we need to be very careful àwọn ọmọ kéékèèké ń tètè lọ́pọlọ pẹ̀lú àwọn challenges lóòrùn yìí pẹ̀lú àwọn tán kọ́ sùkúù pẹ̀lú àwọn tán rí níwèé pẹ̀lú àwọn tán kò lótẹ́lì pẹ̀lú àwọn tán kò lára àwọn signpost ọmọ mi ọ̀nà ọmọ ìròyìn bẹ́ẹ̀ ṣe rí gẹ́lẹ́ níta ọmọ tẹ́ ẹ bá rí pọ́tì ń gbẹ́ tó lè lọ ọmọ ìròyìn bẹ́lẹ̀ àṣẹrí irú ọmọ yẹn ìdíjọ́ máa rí ọ̀sọ̀ ọ̀hún ẹ̀ sọ̀rọ̀ àfún ṣùgbọ́n kékeré tí èèyàn kò sí tó burú bẹ́ẹ̀ ọlọ́run wa parí ẹ̀ pé wà láyé gírípù náà bí arìjúlì yìí náà lè yóò rí lábàmà yìí sí iná bí sí iná tì í ọlọ́run wa kọ́ṣẹ́ ẹ̀yẹ tẹ́ ẹ tó bẹ́ẹ̀ olóbìnrin ò gbọ́dọ̀ máa fẹsẹ̀ rẹ̀ lulẹ̀ ẹ gbọ́dọ̀ máa fẹsẹ̀ jẹlẹ̀ ẹ gbọ́dọ̀ máa fẹsẹ̀ lura wọn táwọn èèyàn fi wá máa ọ̀sọ̀ tẹ́ ẹ kó sẹ́sẹ̀ àwọn àfáà nítorí àwọn obìnrin lárúbáwá wọn máa ń so gẹ́gẹ́ sẹ́ẹ̀rí ìyá ń jẹ àwa níbi kọ́lọ̀ ń bá ní káyà kó ìyá ń jẹ ọ̀pọ̀lọpọ̀ obìnrin nínú òlu wa ìkọ́lọ̀ kọjá wọ ọkùnrin ọwọ́ rẹ̀ sọ̀rọ̀ sí ibi táwọn ọ̀dẹ̀ lọ́kọ́lọ́ jẹ́ yìí náà máa ojúṣe kọ̀ọ̀kan kó jẹ ẹgbọ́ yé sẹ́ẹ̀ríṣẹ̀rí ọ̀tá kó kómìnir ó kó nǹkan sọ́run ẹsẹ̀ àwọn lágbá tó bá kó nǹkan sọ́run ẹsẹ̀ báyìí tọ́bẹ̀ ilé jẹ́ ẹsẹ̀ ẹ̀ mọ̀ pé tó wà lẹ́sẹ̀ ó lé ní one million naira tó ń kó góòlù gidi bẹ́ẹ̀ ìjọ wà máa lù tí ó máa attract attention ọkùnrin lọ sọ́dọ̀ obìnrin ṣẹlẹ̀ alẹ́ gbọ́dọ̀ ṣe irú ẹ̀ náà ni kóbìnrin wọn bàtà kíka alùkábùlà alẹ́ àwọn àfáà sọ̀rọ̀ lórí ẹ̀ wọ́n bẹ́ẹ̀ lọ́wọ́ àbí tí wọ́n fà sí kò sẹ́ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ wa náà ká sọ́dọ̀ fún bàtà tá a máa wọ̀ bàtà tó bí ọ̀dọ̀ kò táwọn ọkùnrin ó fi àmà àmà òbí mi lọ tí wọ́n fi jẹ́ pé wà look attractive ká sọ́ra kódà káwọn ọ̀rọ̀ náà fáwọn ọmọ ẹwọ obìnrin torí pé tíṣẹ̀rí àfẹ́ kọ́ṣọ̀ ni pé ẹsẹ̀ lásán ó lè dá fìtínà lẹ̀ ẹsẹ̀ rẹ lọ́gbọ́ yóò mọ látẹsẹ̀ yóò mọ látọ̀bọ̀ dórókó détan dédodo dẹ́rùn dórí èyí ọ̀fà fìtínà ọlọ́run ní ká má ṣe bẹ́ẹ̀ wà tú ilà mọ́ ìjẹ̀mí àyọ̀ ẹ̀lẹ́mẹ̀ ọlọ́run wa ní ká lọ́dún kúrò àdàlọ́ ọ̀dọ́ ọlọ́ gbogbo àwọn tá a ti ṣe nínú àwọn tí ọ̀yẹ́ kó rọ̀ṣọ̀ wa tí wọ́n rí gbogbo àwọn ọ̀ṣọ́ wa tí ọ̀yẹ́ ká fi hàn tá a ti fi hàn ọlọ́run ní ká túbà lọ ọ̀dọ́ ọlọ́run lórí ẹ̀ láàrin òun náà àtúndì bíìtì ẹ̀ ṣe ẹ̀rọ òun tẹ́lẹ̀ náà tá à ń lọ nìkan tá à ń lójú wa a ṣe ń torí ìtọ́lọ́ kìí ṣe tó rọrùn ṣùgbọ́n tó rọrùn kọ́ lọ́ọ́ bá ṣe rọrùn fún wọn ṣé ẹni káwọn náà dọ́gbọ́n máa yan ojú lẹ̀ táwọn àfa àwọn adábìyẹ ilẹ̀ ọ̀pọ̀lọpọ̀ náà ọ̀gbọ̀n ní ìsìn sí mọ́mìnrin mi tẹ́ ẹ bá ti mọ̀ rí níbọ̀ ọlọ́mọge ẹ mọ̀ pé òun ní ń bọ̀ tọrọ yọ gbogbo ojú lẹ̀ àdìsí Ibn Abbas àwọn èèyàn ọgbọ́n yé ó láwọn ọbẹ̀ láyé àwọn tàbí wọ́n máa ń yọ ojú kan lẹ̀ lùkùdí náà àìnà wa ìdá kò ní wọ́n máa ń yọjú méjì àwọn àfáà ní kí ló fà á sẹ́ẹ̀rí kí ní bá pọ̀ wọn lò nìkan ògùntàn ló ń bá ayé wọn bí ẹ máa àpòtọ́ fi máa di èlùbọ́ gidi àpòtọ́ fi máa di èlùbọ́ gidi yẹn ẹ bá ti máa lọ àpò yẹn ó máa ń ó máa ń tíìk débi pé wọn à ní choice kọjá kan yọjú kan lẹ̀ kan lè ríran ìdá káwọn náà máa yanjú lẹ̀ káàkiri anídìí ká sọ ṣe ọlọ́run ní ká túbà lọ́dọ̀ ọlọ́run ara ẹ̀ náà ka ká máa yọwọ́ lẹ̀ káàkiri torí pé kíni o ọ̀tọ́ kíní kan bẹ́ẹ̀ sótìyé ara ẹ̀ náà ní ká máa wo àwọn ìjáàbù tó fò sókè tí wọ́n gbogbo wọn ká túbà lọ́dọ̀ kálí jẹ́ni tí ó jèrè ọlọ́dẹ ajẹ́rè subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa